إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركها على المحجة البيضاء ليلها ونهارها سواه لا يزيد عنها إلا هالك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 هو حبل الله المتين وهو الذكر الحكيم وهو الصراط المستقيم هو الذي لا تزيغ به الأهواء ولا تلتبس به الألسنة ولا تشبع من العلماء ولا يخلق عن كثرة الرد ولا تنقضي عجائبه والذي لم تنته الجن إذ سمعته حتى قالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا من قال به صدق ومن عمل به أجر ومن حكم به عدل ومن دعا إليه هدي إلى صراط مستقيم اللهم فقهنا في دينك وعلمنا تأويل كتابك على الوجه الذي تحب وترضى اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما الحمد لله على كل حال ونعوذ بالله من حال أهل النار رب زدني علما رب زدني علما رب زدني علما وعلمناه من لدنا علما ففهمناها سليمان وكلا آتيناه حكما وعلما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين أدكون يا دولار الله باتي أبقى تصيب أطريتي أتلفنا نبوى محمد tí ọlọ́ba tí ọkẹ tí ọgbẹ àti àwọn ará ilé rẹ̀ àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ẹ̀yìn yòówù tó wá dúró ọmọ Islam tí ó fi jẹ́ gbèsè kọ́lọ́ ń jáde wà nínú wọn. a sì wà lórí agbárin tá a pè ní manazilu ibad fi iyyaka na'budu wa iyyaka nasta'in àwọn ipò tí ọmọ wà fún sin Ọlọ́run látara iyyaka na'budu wa iyyaka nasta'in. tí ó fi fìrìn lẹ̀ dáadáa àti ntọ́lọ́ ọba àlekẹ́ ọlá tí ó ìrànlọ́wọ́ fún nípa pé ó ṣe iyyaka na'budu ó ṣe dáadáa àìsàn pé àwọn mọ̀kọ́mọ́tù yẹn àti mọ̀nàzìlù yẹn ọ wà láàrin pé ẹrú ó gbìyànjú àlekẹ́ tó kún lọ́wọ́ èyí tá a fi bẹ̀rẹ̀ rẹ̀ ó náà ní tawhid gbogbo ohun téèyàn àti sọ̀rọ̀ tọ́pọ̀ lórí rẹ̀ ní àná pé ní tó bá ti yàtọ̀ sí ìyẹn nígbà tí yẹn ń ṣe àṣedànù ni kọ́lọ́mọ sọ wá ní aláṣedànù ọ̀la àti tóbi ọlọ́run wọlé àánú rẹ̀ ẹlẹ́ẹ̀kejì oná ni yẹ́kọ́sọ́sọ́lọ́kọ́lù kọ́kàn ọ̀tají kọjá yìí pé ọkàn ọ̀tají lórí pé ọlọ́run ọba àlekè ọlá oná ni ọba tó ń ṣe ìdẹ̀kùn gbogbo ẹ̀dá oná sì ni ọlẹ́tọ̀ sí ìjọsìn látara iyyaka na'budu onáà ní oṣù lọ́sùn eléyìí ẹlẹ́ẹ̀kẹta onáà ní ta tó ní alifikira kọjá pé èrò rẹ̀ yóò yè kóró nípa pé yóò ronú lọ lórí àlámọ̀rí ìbádà yìí pé ẹ̀tọ́ ọlọ́run bá àlejò ọlá ni ọlọ́run bá àlejò ọlá ti fi lè lẹ̀fọ́ ọ̀nà kọ́ra pé àwọn tí wọ́n ní làákàyè tí wọ́n ní rònú náà ló ń bá sọ̀rọ̀ pẹ̀lú ááyà òun. mọ́ńsílà ẹlẹ́ẹ̀kẹrin oná ní tá a ní basira kó ní òye ojúnú nígbà tó bá ní òye dáadáa yóò rí pé ibi tí ọlọ́run bá tó bá fọ̀rọ̀ sí náà ní pé èèyàn fọ̀rọ̀ sí ntọ́lọ́run bá bá ní ká ṣe yọ ọmọ yìí pé àǹfààní tó pọ̀ ní mẹ́mẹ́ ntọ́lọ́run ní ká jìnà sí yóò rí ká jìnà sí tó wà yìí ní máa àwọn àdéhùn ọlọ́run bá lè fi ọlá àtúnṣe lórí àwọn ìbáàdà kọ̀ọ̀kan àbí lórí àlámọ̀rí sàárè àti àlámọ̀rí àlìkìyàmọ̀ káàtì ìfojúrí tó bá ti ní òye inú yìí yọ ọmọ pé bẹ́ẹ̀ gan-an náà ni ó ṣe rí látara ìbáàdà tó bá ju rẹ̀ lẹ̀ fún fún ọlọ́run bá lè ọlá pé ìbáàdà ni òun máa ṣe fún ọlọ́run bá ọlá. lẹ́yìn ìgbà náà ipò ẹlẹ́ẹ̀karùn-ún onáà ní ntaako ní alikọ́sùdù wọ́sídìkùlì ìrádàtì wọ́lì ìkìlá kọjá pé èèyàn ọ̀dà níyàn ikú òun fẹ́ ṣe ìbáàdà yóò sì jẹ́ pé èrò rẹ̀ òdodo ni ọfẹ́ ṣe ìbáàdà tòótọ́ yóò sì ní ìkìlá pẹ̀lú ẹ̀ fi ọlọ́run balẹ̀ kẹ́ọ́lá ìnìkan náà ni ọfẹ́ ṣe ìbáàdà fún un lọ́dọ̀ àwọn onífíkì wọ́n sọ pé innama yu'tabaru minan niyyat ma kana miqarinan lil 'amal aw qablahu bi qalil aláàrẹ ìṣètí mẹ́ta ní bẹ fún àníyàn tí a bá fẹ́ ṣiṣẹ́ inú kéèyàn ò ti dà níyàn kalẹ̀ kó tó wá ṣiṣẹ́ inú kọ́yọ́ tó ń gbọ̀ fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ iná lọ dà ó sì ń ṣiṣẹ́ lọ lójú ẹsẹ̀ bó ti dà inú kọ́yọ́ kó ti ń ṣiṣẹ́ lọ àbótí ti sẹ́tàn rẹ̀ bì kó tó ṣẹ̀ wá jẹ́ pé ọ́ndà níyàn oríṣi mẹ́ta náà ti bẹ̀ nìyẹn ṣùgbọ́n ìta gbà wọlé nínú àníyàn nínú fíkìú òun náà lè tọ́wọ́ ṣe pé bó o ṣe ń dàtán lọ bẹ̀rẹ̀ ẹsẹ́ àbọ̀ ọ̀dà níyàn kan kọ̀ pẹ́ sígbà náà lọ bẹ̀rẹ̀ ẹsẹ́ èyí tó kó o ti ṣiṣẹ́ tán kó o tó wáá fẹ́ máa yí padà kò síyùn dáko ṣiṣẹ́ tán ọ̀wá ṣẹ̀fẹ̀ tí ń jà níyàn kò sí ti ń jẹ́ wà nù sẹ̀ríà so àpèjúwe èntàdà níyàn síwájú ká tó ṣiṣẹ́ bí kọjá pé ọ̀dà níyàn yìí pé ọfẹ́ ṣe àlùwàlà onífọmọ ọlọ́mú mi wá ọlọ́gbẹ́mi àlùwàlà wá fún ọ kó tó dé o ti ń bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ lọ ọkàn gbédé lọkàn bẹ̀rẹ̀ ọwọ́ lọ́ba bẹ̀rẹ̀ sí sàlùwàlà lọ láì tẹ̀ tuntun àníyàn dàmọ̀ nítorí kó súnmọ́ àsìkò tó ti dà á tẹ́lẹ̀ ọlọ́run bàlẹ̀ ìpè lọ́gbà lọ́wọ́ rẹ̀ eléyìí yàtọ̀ sí kó o ti dà ní ẹ̀yí pé omíyalé ló ti mọ́sùkì omíyalé ló ti wá sí alasadi o ti dà ní ẹ̀ látàárọ̀ gbogbo tó ń lọ ọ̀nlọ́ńdọ̀ yìí pé tó wá ti di three thirty three yìí lọ́ mọ̀ bọ̀ ọwọ́ afẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rù ọ̀wọ́ àrùn ti ṣe ọ̀wọ́ adẹ́rẹ́ ti dà ní alasadi ò ń ṣeré nìyẹn torí pé àlàfo tó wà láàrin rẹ̀ ti jìnnà síra wọn pọ̀ so ìta múlò nínú àníyàn òun náà lè ń tọ́ba súnmọ́ iṣẹ́ tá a fẹ́ ṣe àbí ẹ̀kọ́ gbọ́dọ̀ pé àlàfo tó wà mẹ́ kò tó nǹkan wọ́n tó wá ti lọ́sọ̀ bá ti lè dènà pọ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ mú àníyàn wà ní so bẹ́ẹ̀ náà ni ẹ bá ṣàlùwàlá tó bá ti gbàgbéra kó tètè pàkíyèsí ara rẹ̀ padà pé orí àlùwàlá ńlò ń wà kó fi lè jẹ́ pé a ṣe ìtìbáàrù iṣẹ́ tó ń àníyàn yìí manzila kan ni inú manazilu iyyaka na'budu wa iyyaka nasta'in lórí pé ẹrú ọlọ́run yóò máa ní lẹ́mìí pé òun fẹ́ ṣe iṣẹ́ yìí àníyàn dẹ̀rẹ̀ inú ṣẹ̀ríà ńlá fi máa ń mọ ntọ́ba ẹ̀sìn yàtọ̀ sí ntọ́jẹ́ àṣà èèyàn lè fẹ́ ṣe exercises kọjá pé ìṣesí bá a ti ń kírun náà ni ó ṣe ṣe ṣùgbọ́n àníyàn pé ọ̀fẹ́ kírun láti mọ̀ pé ìrun lélẹ̀ bẹ́ẹ̀ náà sì ni èyàn lè fẹ́ fẹ́ kan gbẹ ìwẹ̀ tó ń pè ní wẹ́ẹ̀dẹ̀gbù àwọn arábàdàn wọn pè ní wẹ́ẹ̀dẹ̀gbù o tí ó sùn kó àtúnṣe tí ó sùn ju ọtán náà ní ọfẹ́ jáde so àníyàn tó bá dà pé àlùwàlá lọ fẹ́ ṣe láti mọ̀ yìí pé eléyìí yàtọ̀ sí sìnkú àtúnṣe lásán àníyàn jẹ́ ní tó ṣe pàtàkì látara iṣẹ́ ẹjẹ tó má kàwé kan wá èèyàn gbé omi kalẹ̀ ọfẹ́ wẹ̀ níwẹ̀ nọ́mà ó yìí tó fẹ́ wẹ̀ jẹ́nẹ́bà ọwọ́ afẹ́ economize omi lọ́bọ̀ á ti bu omi díẹ̀ sí ara ó fi ọṣẹ sí ó fi kẹ̀kẹ́ sí ó ti wẹ̀ ní ọwọ́ àkú kọ́ wá sínú ìdánù lọ́wọ́ àṣẹ wà á gbé àníyàn jẹ́nẹ́bà wá ọṣẹ wà á mú àníyàn jẹ́nẹ́bà wá kò sí ìwọ̀n mi yẹn torí gbogbo tó bá yí ọ lára náà tẹ́lẹ̀ tó bá wẹ̀wẹ̀ jẹ́nẹ́bà gbẹ̀ náà ló sùn tẹ́lẹ̀ kò sí ìwọ̀n mẹ́ tọ́jà kí lẹ́yìn ìgbà mọ́mọ́jẹ kan ṣe ọ́ ta sí omi tó o fẹ́ lò ọ̀wọ́ ń tọ́wà bẹ́ẹ̀ nìyẹn ṣùgbọ́n tó bá ti lè dà níyàn pé o fẹ́ jẹ́nẹ́bà tó o ti ń bu omi sára ọkàn ń sin ọfẹ́ dànù lásán ni. ọ̀sẹ̀sẹ̀ mú àníyànjú ọ̀sẹ̀ mú wa ni àníyàn ṣe pàtàkì nínú ìṣẹ̀rí àbọ̀ obìnrin tó ṣe yí pé ọkọ rẹ̀ súnmọ́ ńgbọ̀ ya tó ní òun fẹ́ wẹ̀ kọ̀pẹ́ rẹ̀ ní ó túmọ̀ sí pé ìwẹ̀ méjì ló ti wà lórí rẹ̀ ìwẹ̀ ọkọ súnmọ́ ti ṣe àti ìwẹ̀ haid ṣùgbọ́n nínú Islam kò síbi tá a ti máa ti ọ̀ràn yẹn bọ́ra wọn nínú gbogbo fífi pátápátá kásé ọ̀ràn yẹn méjì ò ara wọn ti tẹ̀ ẹ̀yọ kan kí ọtí jà ilẹ̀ ọtí jà látàrí kó wá dà méjèèjì Islam so ṣùgbọ́n níbi nìkan náà ní àyàfi nígbà tó bá ti lè jẹ́ pé ọ̀dà jẹ́nẹ́fà ọ̀dà ṣùgbọ́n ó ti wá wẹ̀ tán kó tó rántí pé à ah, ọmọ ní jẹ́nẹ́bà tẹ́lẹ̀ tó wò sí wẹ̀ àdékù yọ ọ̀sẹ̀ fún gbàdúnyà ti jẹ́nẹ́bà yọ ọ̀sẹ̀ sí wẹ̀ ti jẹ́nẹ́bà sí i so àníyàn jẹ́ tó ṣe pàtàkì lórí ìbáàdà òun láàfin mọ ìyàtọ̀ láàrin àṣà àti ẹ̀sìn bẹ́ẹ̀ náà ló ń láàfin mọ ìyàtọ̀ láàrin àwọn ìbáàdà síra wọn èwo lọ́ranyàn èwo náfìlà nígbà tó bá kí rákà mẹ́rin fún dóhùr ọgbọ́dọ̀ dàníyàn pé ọ̀ràn yẹn lọ fẹ́ kí nígbà fẹ́ yẹn náfìlà lẹ́yìn rẹ̀ ọgbọ́dọ̀ dàníyàn yìí pé kí ni o náfìlà lọ fẹ́ yàn. bẹ́ẹ̀ náà sì ni tó ṣe é pé o ti kí ìrun ọ̀ràn yẹn kan tẹ́lẹ̀ o ti kí ọ̀ràn yẹn kan o ti kí tẹ́lẹ̀ ọwọ́ àrísẹ́ tó ń kírun lọ nírun tó yẹ pé yẹn máa yẹn náfìlà lẹ́yìn rẹ̀. ìyẹn zohri àti magribi àti ṣáì ìdí ẹ̀wọ̀n yẹn náfìlà lẹ́yìn rẹ̀ nìyẹn so o lè dá níyẹn náfìlà kí wọ́n kẹ́ ẹ̀jọ́ wa máa kírun lọ àwọn ní ọ̀ràn yẹn kí wọ́n ìwọ náà ní náfìlà tiẹ̀ tí ò jura wọn lọ́wọ́ èyí tá a wí yẹ ẹnu àwọn onímọ̀ kò lórí ẹ̀ pé kò sí wọ̀ mbẹ́ ipe ẹ̀ ń tọ́fẹ́ yẹn náfìlà kó tò lẹ́yìn ẹ̀ dín kọ́ràn yẹn ṣùgbọ́n tó bá jẹ́ òdì kejì ibẹ̀ ni yàgbẹ́ ló ti ṣẹlẹ̀ kí ẹni tó ṣe yí pé ọfẹ́ kí ọ̀ràn yàn kọ́ wá tò lẹ́yìn ẹni tó fẹ́ yẹn náà fìlà tàbí ẹni tó fẹ́ yan tó fẹ́ kí ọ̀ràn yàn kan tó kọ rẹ̀ yàtọ̀ kọ́ wá tò lẹ́yìn ẹni tó fẹ́ kí ọ̀ràn yàn míì tó kọ ètò náà fẹ́ yí yàtọ̀ ìyàpẹ́ ló bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn onímọ̀ Imam Malik ọ̀farahàn àtàwọn màlìkíyà wọn fara mọ́ so bẹ́ẹ̀ náà ni àwọn Abu Hanifa àwọn tí wọn fara mọ́ àwọn náà ni imam ah, Shafi'i àti Ahmed àwọn sọ pé kò sí èèwọ̀ ńbẹ ipe iṣẹ́ lọ́pàá yín pọ̀ àníyàn ọ̀pá yín pọ̀ kálukú ọlọ́run san lẹ́sàn pẹ̀lú àníyàn tiẹ̀ àwọn màlìkíyà ta pé ìnámẹ́lẹ̀ àmàlù bíi ìyá wọn láwọn ọ̀ka kò ó àwọn gan lẹ́sìn ti ń sọ̀pọ̀tì pé iṣẹ́ kọ̀ọ̀kan pẹ̀lú àníyàn tiẹ̀ ni àwọn ọ̀tàkù àwọn gan lẹ́sìn sọ̀pọ̀tì ipe ìwọ́tò kí dúhùr lẹ́yìn ẹ̀ tó ń ká ásírì ọlọ́run san lẹ́sàn-án dúhùrì tiẹ̀ ọlọ́run san onáà lẹ́sàn-án ásírì tiẹ̀ ìtúnjẹ́ ìnámọ́lẹ̀ àwọn ìgbéníjà ti hàn wà ìnámọ́lẹ̀ kúlì mọ́rì máa nà wá sòwò tẹ́lẹ̀ kọ̀ọ̀kan bá dà lánìyàn iná ẹ̀ jẹ́ tiẹ̀ sòwọ́n ìtúsẹ̀rí pẹ̀lú ìṣètì Mu'adh bin Jabal títí yóò kírun lẹ́yìn anabi sallallahu alaihi wasallam nínú ìṣá yóò kí pẹ̀lú anabi sallallahu alaihi wasallam ibi táwọn èèyàn tẹ́tù rẹ̀ sí ibi táwọn èèyàn rẹ̀ tẹ́tù sí títí ń wá ọta kété sí mọ́sálásí àwọn mí àwọn kan ò ní lè wá mọ́sálásí wọn wà á tún padà lọ́dọ̀ wọn wọ́n mọ retí Mu'adh bin Jabal ọlọ́mọ kùránì kára dá o ẹjẹ́ àrètí rẹ̀ káfí kí sáyò ń bọ̀ bá tó wá dé yóò tún wá líìdì wọn yóò tún fi kírun fún wọn. so ànábìsà sálàm sì gbọ́ sí i kò sì sọ pé kọ́ mọ̀tì bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam sòrí bẹ́ẹ̀ làwọn ṣàfi ìyàgbé àti ìpè àti hànàbí àti kò sí èèwọ̀ kí ẹni tí ó ń fẹ́ tí wọ́n rán yàn kó tó lẹ́yìn ẹni tó fẹ́ ní náfìlà tó ń bá ti dúró tiẹ̀ àjẹ́ yìí pé yọ ọmọ parí yòókù tó ń bá sì ní ẹni kí gbogbo yorùbá mi ti yé sìn so àwọn sàfihàn àtọ́sọ́ kò ṣeé ṣe kọjá iṣẹ́ náà fílà ni Mu'adh bin Jabal ní yàn lẹ́yìn ànábì kí wàá tẹ̀ lọ kọ́ràn yàn lé torí pé ọmọ yìí pé ẹ̀ńtọ́ lọ́lá jù téèyàn lè kírun lẹ́yìn rẹ̀ náà làdébí wa sallallahu alaihi wasallam lásìkò yẹn bóyá ó ṣe àmọ̀ yẹn náà fílà lẹ́yìn tiẹ̀ kí àlọ́ máa dá ọ̀ràn yẹn kì í so ọ̀ràn yẹn ní kí pẹ̀lú ànábì wọ́n ní tí ó ń ṣe fún ẹ nìyẹn so ọlọ́ọ̀ba àlekèọ́lá onìkan ni ọba onímọ̀ ṣùgbọ́n sàkíyèsí ara lórí wípé èyí tó mú sinmi lọ́ọ́jù nínú kọjá pé àwòrán ń tọ́ fẹ́ kí iná ẹ̀lẹ́ni yẹn fẹ́ kí àbí bẹ́ẹ̀ kọ́ tiẹ̀ pọ̀ ju tiẹ̀ lọ tọ́ba ti lè sálámà ìwọ́ kọ̀ǹpìlìtì tiẹ̀ bí kò fẹ́ kọ́ mọ́ sí ìkíásírì nítorí ìdíkà àdúkejì wọ́n sì ń kí mọ́gíríbì lọ́wọ́ ọwọ́ àtò lẹ́yìn wọn wọ́n wá sálámà lẹ́yìn mẹ́ta wọ́n wá ṣe ni odìde ọ̀fẹ́ ọ̀kan fún un. so èyí tó bá ti yàtọ̀ sínú ìyàpọ̀ ẹnu pọ̀ lórí ẹ̀ irun lọ́dọ̀ àwọn tí wọ́n ṣe tí wọ́n sọ lọ́pọ̀lẹ́tọ̀ àwọn ṣàfi àti àwọn hanabila nígbà tí àwọn èèyàn bá ń kí ìṣá ìlọ tí wọ́n ti bẹ̀rẹ̀ sí mọ́gíríbì lóò ló ṣe lẹ́tọ̀ọ́ kọ́ ọjọ́ ìwọ̀n so ọ̀rọ̀ méjì oríṣiríṣi ni àwọn àbá sọ ètò mùsùlùmí lọ́ọ̀nì yẹn nípa yẹn pé àwòrán tí wọ́n fẹ́ kí ni wọ́n náà fẹ́ kí àbí tí ẹ kéré sí àbí tí wọ́n kéré sí tiẹ̀ tó fi lè dìde láti kọ̀m̀plìtì tiẹ̀ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà o tọba fẹ́ kọ́ sí ẹnì kejì irun tó ti lè kọ́ sí rẹ̀ irun tó bá ní rùkù tó sì ní sùjádà ni o irun tó ní rùkù tó sì ní sùjádà tìrùkù rẹ̀ ti jẹ́ ẹyọ kan tìrùkù rẹ̀ ẹyọ kan ntí a sọ ọ̀rọ̀ yẹn ni pé wọn fẹ́ kí kòsófù sham pé òun tẹ́rì sẹ́yìn rúkú wọn rúkú ń bẹ̀ ajẹ́ pásítọ̀ yẹn ni wọ́n fẹ́ kọ́ sí wọn láti kírun ọ̀ràn yẹn kan tí wọ́n aṣọ rẹ̀ méjì yẹn lálàáfíà bẹ́ẹ̀ náà sì ni ọ̀gbọ́n kó o sì bá wọn lórí jẹ̀nẹ́sà jẹ̀nẹ́sà ìrun náà ni ṣùgbọ́n wọn èrú kú mbẹ́ ṣòkò wá níwọ̀ ọmọ kọ̀m̀pútì tẹ̀ ń gbọ́n bá sálámà ọba ṣẹlẹ̀ àwọn ni a sọ pé lọ́ba ti ẹ̀kọ́ ṣe ọgbọ́dọ̀ jẹ́ pé ìrun tí rùkú rẹ̀ jẹ́ yọkan tó sì jẹ́ pé ó ní rùkú nù so ọlọ́ọ̀ba nìkan ni ọba onímọ̀ àníyàn yìí òun náà ni ìtọ́wà nú ẹ̀mí nínú ìṣẹ̀lẹ̀ Islam ẹni táwọn onímọ̀ sọ hajj àbí umra nìkan là ti sọ àníyàn jáde láàsọ pé allahumma labbaytuka umra ìyẹn ọlọ́run jẹ́ pé mo umra àbí allahumma labbaytuka hajjan ìyẹn ọlọ́run jẹ́ hajj ntọ́ba ti yàtọ̀ sí yẹn àníyàn ni ntí ń bẹ nínú ẹ̀mí ntí yẹn nínú ẹ̀mí tó kólé kẹrẹ̀ tó àfẹ́ bẹ̀rẹ̀ ṣe báyìí kò inni. nàwẹ́tù àrùsọ̀líyà sọ̀látà dóhórì arúbà àkọ̀kàáti lillahi ta'ala pàṣẹ máa gba kéde ní òsínú sẹ̀ríà kò tó bójú mu torí téèyàn sọ wípé èrè ọlọ́run mo ní lẹ́mìí sọ́nà wàá mo tọ́wà mẹ́mẹ́ èrè ọlọ́run mo ní lẹ́mìí tí mo fẹ́ kí lórí irú ọ̀rọ̀ wo nu. fífẹnu sọ àníyàn àwọn àfáà lórí ẹ̀ dáadáa ó wà mọ̀ sóòsò ní tíra al-madhahib al-arba so ọ àwọn míín náà tó sọ àwọn onímọ̀ ipe àníyàn o àìsèkéle o so nínú ramadan <laughs> níjọ́ níjọ́ àkọ́kọ́ wọn kò gbé yẹn ni wọ́n ti sọ àníyàn ìmọ̀ bá ń sọ lágbáwá tí wọ́n gan ọmọ túmọ̀ rẹ̀ sọ wá dà níyẹn ní tòótọ́ <laughs> nígbà wọn sọ lágbáwá tọ́ ọmọ túmọ̀ ẹ̀ aláwọ̀ ìní nàwọ̀ ètò àdàsúmọ̀ sọ́mọ̀ sọ́mọ̀ lọ́rọ̀mọ̀ dáná sàlàtì nà yọ̀ wọn <laughs> gbogbo tí wí ọmọ túmọ̀ rẹ̀ ẹlòmíì gòtò ní wí dá sòtí o ọkàn iná ẹ̀ tọ́wà ọkàn iná ẹ̀ ní

àníṣe táwọn wa sọ pé hujja an nafsika thumma hujja an ṣubùrùmà ìwọ kọ́kọ́ ṣe ti ṣe ájìrì ti ajiri wa sọ pé ṣe o ṣe ájì fún ṣubùrùmà sallallahu alaihi wasallam sọ sọ pé kọ́ dà níyàn ájì sókè ńlá yìí pé yẹn ọjọ́ ipe èèyàn lè sọ rọra ihram tó dì mọ́ra lọ́kùnrin tó o bá ti sọ pé allahumma labbayka umra kọ́ wa mọ̀ sí labbayka allahumma labbayka kò tí bẹ̀rẹ̀ o múra láti bẹ̀rẹ̀ ni kódà o tí sínú ihram ọkàn wọ aṣọ muhrimu ni yorùbá mi ò yẹ torí pé ihram state of mind ni kì í ti aṣọ libasul muhrim aṣọ tí ẹni tí ó wà nù ihram máa ń wọ̀ ìní aṣọ yẹn àmì lásán ló jẹ́ táwọn ọmọ pẹ̀lẹ́ yìí wọ́n lọ bí olúwa ọkùnrin sì ni ọwọ́ apàkájà ó so ṣùgbọ́n bí ọba tó bẹ̀rẹ̀ ẹsẹ̀ gangan ló tó wà nù ihram táwọn nǹkan tọ́jẹ́ tọ̀tẹ́lẹ̀ tó wá di ìwọlé olórí ìwọ̀n gbà tọba sì gbé aṣọ wọ tọba sì gbé aṣọ tó o ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ tí èkó ti dàníyàn pọ̀ bẹ̀rẹ̀ ẹsẹ̀ o lè máa ṣe gbogbo nǹkan lọ ọ̀fẹ́ gé kan náà ni ọ̀fẹ́ gé irun ni kò sí tó lè ṣe ṣùgbọ́n bọ̀ bá tó bẹ́ẹ̀ pé ọbẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ tó ti dàníyàn ẹ̀hẹ́n àníyàn tí ó súnmọ́ iṣẹ́ la sọ pé al-mu'tabaru mina niyyat ma kana mubashiran lil-amal aw kana qablahu bi qalil aw kana qablahu bi qalil ìta ń lò nínú ṣẹ̀ríà nínú àníyàn ìfẹ́ pé nígbà abẹ́rẹ́ ẹsẹ̀ gan la ní lẹ́mìí àbí atinilẹ́mìí kátó wá máa dàníyàn so tá a bá fi sẹ́sẹ́ kátó máa dàníyàn gbígbà díẹ̀ ń sẹ́fẹ̀ lásán ní ti lọ́nu. a rí àmì rẹ̀ látara ẹ̀ńtọ́yọ zakat ẹ̀dùn yẹ pé ọyọ zakat ọwọ́ asọ̀fẹ́ nìkan ipe rányàn sí mi kọ́ wa gba fún ọ. so láàrin pé ó ń tọ̀hún ó sì ń bọ̀ ó dé ọ̀dọ̀ rẹ̀ kètí ìfilé lọ́wọ́ ó lè change àníyàn rẹ̀ ó lè fún zaka ó lè fún sàdáká àbí bẹ́ẹ̀ kọ́ka sọ pé sàrà àlọ́yọ ó lè kèé sí zaka sàrà àlọ́yọ sílẹ̀ kèé sí zaka ó ní kọ́ rányàn sí òun ó ń sìn wá dọ́dọ̀ rẹ̀ ah ẹ ẹ gbọ́ gan ìmọ̀ sí yọ láàrin àsìkò yẹn o lè kọ̀ǹbáàtì ẹ̀ sí zakatul wajiba nígbà tí o ti ìfàlẹ́ lọ́wọ́ tí o bá mi di wọn tó fi lè file lọ́wọ́ báyìí kọ́ wa ní pé ah kàtó ọ̀ràn yẹn gẹ́gẹ́ mọ̀tí ṣe òun wá fẹ́ tẹ́jà ní ẹ̀kọ́ bá mọ́ torí pé ẹni yẹn ẹ̀ ṣùgbọ́n tó bá ṣe é gbé ìwọ ló délé lọ fẹ́ rán ọmọ sí i sàrà ló sì yọ kalẹ̀ kéde sàkà lọ́wọ́ á fún ọmọ rẹ ike lọ́ba ń fún lágbájá oṣù wa bọ́ ọ̀tà lọ́ba ń já subhanallah sàkà wá jíbà gan ìmọ̀ tí ẹ ti yọ tán mọ́ sí kú lọ́wọ́ á ti ń jà níyàn rẹ lókùn gbà tíyẹn ọ̀bà tí ìfún ń tọ̀hún ó sì bá so àníyàn wà very very important lórí gbogbo sẹ́tàǹtì torí ẹ̀rọ àti sọ pé kásà kí èsì ara lórí gbogbo ìnáwó tá a bá ń ná ayẹyẹ tá a máa ṣe àtìlẹ́ ni àti ṣúdọ̀ ọmọ ni àti aṣọ ìdì fọ́mọ ni àbáwọ̀ alágbá ìdí ni tẹ́ ẹ̀ bá ti dà níyàn ìbá dà síbẹ̀ ẹ̀ lo iyyaka na'budu wa iyyaka nasta'in ìrẹ́ ọlọ́ọ̀nì kan ṣoṣo ní máa sìn pẹ̀lú gbogbo ṣe ni tọba tí wàá dà níyẹn ìbáadà síbẹ̀ kí làwọn ṣùrùtù ìbáadà tọ́lọ́n ti máa gbà báadà ṣé kẹ́nìkan jẹun tán nílé rẹ tó sì mọ̀ pé nínú ẹ̀ tó yẹ kó fún lóúnjẹ ni lórí ìbáadà tọ́lọ́ fẹ́ ṣe kó tún á máa tẹ́wọ́ gba one thousand two thousand three thousand ẹ ti sọ ẹ ti dojú nǹkan rú oúnjẹ ọ súná ọmọ tọ́ọ̀bà tí ìfúnta alákàmbẹ̀ kì í sì torí wọ́n ní kọ́ àtìkà nu sẹ̀ríà ni wọ́n ń di ẹran léyà náà ní àti ní kò ṣe bí ẹran léyà kò fún ẹ tó wọ náà mọ̀ tó nídìí ẹran kò fún bẹ́ẹ̀ ọba àwa ṣe ọba àmọ́ ṣe nǹkan mí nìyẹn sẹ̀ríà ọ̀la nǹkan kan bọ̀ lórí lórí lórí yẹn ọ̀ràn lọ́wọ́ ní tọ́ba bá ti tó bá ti gbé fún lọ́bọ̀rọ̀ gidi kò ṣe wọ̀ mẹ́ ṣùgbọ́n àwọn wùjáhà òmìnira náà àwọn èèyàn ńláńláńlá láwọn àkójọ láyé bàbá la fẹ́ ṣe súnà ọmọ súnà tó yẹ ká ṣe ń bẹ̀ àwa ní ẹran bàtán láwọn wọn bá tún ní wọn lọ rẹ já kèétí mu kèétí mu ti tálákà ń bẹ o ṣe tán wọn bá tún ní wọn lọ rẹ èmi àwọn ṣe súnà ọmọ ẹran náà wọn lọ ra rí ti ń ṣe ṣé <laughs> ṣe súnà ọmọ ẹran yẹn wọn fi ṣe. ìrànlọ́wọ́ àti gbogbo ẹ̀wà lọ rẹ̀ rántí wá kọ́lọ́ nǹkan fàánù wa o so ká máa téèjì àwọn nǹkan yìí náà ni ó kí wọ́n máa rí wa ní olùbùkọ́sẹ̀ a ti sọ̀rọ̀ pọ̀ nípa síríkùlì ìrádà ike kí ìrádà yẹ wa yìí kó dúró kọ́sùdù láti sọ yẹn nípa àníyàn manzila kan ni ní manazilu iyyaka na'budu so síríkùlì ìrádà náà ni ikhlas kọjá pé torí tọ́lọ́mọba àlekẹ́rá nìkan èyàn ò fi àwọn nǹkan so adẹsọ pé ńgbà ti wá mọ̀ yìí pé sídìkùlì ràdà wà fún ọ nítòfin àjò lọ síbi ìbádà òun náà ní ìmọ̀ so àti ṣàlàyé lórí àwọn ìmọ̀ tó pàtàkì láti kí ó ní nínú Islam tó bá jẹ́ pé ni lẹ́yìn la nípa ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni làázìmù ìpinnu ẹ̀mí àìtúnṣe àlàyé tọ́pọ̀ lórí ẹ̀ lánàá wípé ìpinnu ẹ̀mí nínú Islam ó débi wípé téèyàn bá ti ní àmúrè lórí ẹ̀ tí ò sì rí iṣẹ́ ṣe ọlọ́run bá àlekè ọlá yọ san lẹ́sàn-án ẹni tó ṣe wípé kí o ẹni tó ti ṣe iṣẹ́. lẹ́yìn eléyìí la bọ́ sí ipò ẹlẹ́ẹ̀keje òun náà ni àtàwákkùl. lára mọ̀nàdúlù ìbáàdà ni àtàwọ́kùlù alọ́lá ìgbàrà lọ́lọ́run lẹ́yìn ìgbà téèyàn bá ti ní àmọ̀rò kó fẹ́ ṣe náà ni ó tẹ̀lé yọ gbàrà lọ́lọ́run lórí ṣíṣe rẹ̀ kí ọlọ́run bá kí ọlá ni ó kún un lọ́wọ́ lórí ṣíṣe rẹ̀ òun náà ni ó sì gbà ní ìjọsìn fóun. ọlọ́run fàyídà azamta fatawakkal ala Allah inna Allaha yuhibbul mutawakkilin nínú suratu Al-Imran aya one fifty nine ọlọ́ni fàyídà azamta tọ́ba ti lè pinnu rí anábì fatawakkal ala Allah yàgbára lọ́lọ́mù inna Allaha yuhibbul mutawakkilin. ẹ bá ń gbára lọ́lọ́run ọlọ́run bá lè ọlá ọ̀fẹ́ràn rẹ̀ kí ni ni pé ọ wà pẹ̀lú ọba bọ́mi kéèké mọ̀ wà pẹ̀lú òbí rẹ̀ wọ́n bá ti jáde tó bá ti lè mú lọ́wọ́ báyìí kẹ̀kẹ́ ìbá máa sáré bọ̀ ọ̀kadà ìbá máa sáré bọ̀ ẹ̀ẹ́ mọ́tò ìbá sáré bọ̀ yọ síbẹ̀ àwọn làwọn ti ń ti sọ́lọ́ ọba ala ọ̀la àlámọ̀rí rẹ ó fi ilẹ̀ fọlọ́run ńgbọ́ ọba ti ṣe ńtọ́jú ojúṣe rẹ òní ọ̀wà tẹ́kì àyókù ibi ọba bára rẹ ọmọ ìpè ibi ọlọ́ọ̀nbọ ọba dé nìyẹn ìtì ọlọ́ọ̀nba àlejò ọlá fún ẹ nìyẹn àlejò ìkalẹ̀ nípa ọ̀rọ̀ máa dámọ̀ràn ìpèrè òjìṣẹ́ ọlọ́run ma bá wọn sàbí ẹ ma bá wọn dámọ̀ràn sallallahu alaihi ma máa gbàmọ̀ràn lẹ́nu wọn má jẹ́ ọjọ́ pé ọpọlọ ti ẹnìkan lọ́wọ́ máa fi ṣe gbó nǹkan ọ̀pọ̀ èlèyàn á máa mú dáadáa nígbà sí yóò ah, eh, yóò mú lè jẹ́ pé ọmọ lásán ni yẹn pé a ah, nǹkan báyìí báyìí èyí wà sá ah, gbàmọ̀ràn nínú ìsìláàmù kìí fi túláàsì ní kó o lò mọ̀ràn ṣùgbọ́n ìsìláàmù pàṣẹ pé gbàmọ̀ràn tọ́ ọba tí wàá gbàmọ̀ràn ó rè tó lò ń bẹ̀ tọ́ ọba sì rè tó lò ń bẹ̀ tọ́ bá fi lọ ṣe ntọ́ bá tiẹ̀ mu tọ́ bá fáyà bá ọ̀ràn sí pé àìgbàmọ̀ràn rẹ ni nígbà wàá tún bẹ́ẹ̀ dẹ́gbẹ̀ yọ ìyẹn wọ̀ pé ah wọ́n ti sọ bẹ́ẹ̀ o ìyóò tó wá gbọ́n sí i níbi yẹn ti tilé ayé ọlọ́run ní anábì sallallahu alaihi wasallam gbàmọ̀ràn lọ́dọ̀ àwọn sàábì rẹ fàyídà azamuta tọ́ba gbàmọ̀ràn kan tó tó wá pinnu lórí nǹkan kan láti ṣe yálà nù mọ̀ràn yẹn ni o àbọ̀ gbàmọ̀ràn fẹ́gbẹ́ kan ni o àdúgbò ẹ̀ lódò ni o àbọ̀ yọ́nù ẹ̀ ni o fatawakkal ala Allah ìtọ́ba jọ lẹ́yìn ìgbà náà gbára lọ́lọ́ tí ọlọ́run ọba àlèkè ọlá nìkan lọ́ba tí èso ntọ́jẹ́ ojúṣe láti ṣe okùnfà téèyàn ó fi yege nínú tẹ̀mí ọlọ́run ti kọ́ ànábi ọ̀sọ́lọ̀ láàrin ọ̀sọ́lọ̀ ó ṣe pálákẹ́ tó kó ṣe é òun náà ní pé ìgbára lọ́lọ́run àtàwákùnrin alàlá máa ti káàdìlà àtúbà pẹ̀lú ni kéèyàn olókùnfà tí ó jẹ́ kéèyàn ó yege ìní ń jẹ́ ìgbára lọ́lọ́run torí okùnfà yẹn náà ti wà nínú ọlọ́run wá sọ pé inna Allaha yuhibbul mutawakkilin ọlọ́run bá alékeọ́lá ó nífẹ̀ẹ́ àwọn èèyàn tó ṣe pé wọ́n ní ìgbáralé ọlọ́run ọlọ́run tó ń sọ fún wa Maida àyà twenty three wa ala Allahi fatawakkalu in kuntum mu'minin ṣe pé níyìn ọlọ́run ní kẹ́ gbáralé ẹ má lé ọpọlọ yín o ẹ má gbára lé ìmọ̀ yín o ẹ má lé owó pé ló gbogbo àwọn nǹkan yẹn inú okùnfà tí yẹn máa fi ṣe nǹkan ní ayé lásán lọ́wọ́ ti wá tẹ́lẹ̀ wa ala Allahi fatawakkalu in kuntum ọlọ́wọ́n bá àlékè ọlá iná lé tọ́ba ti pé múmi ní òdodo tọ́ba ti pé níyìn ọlọ́run ló ní ìsọlọ́dọ̀ àwọn èèyàn tiẹ̀ ti já mọ̀ àwọn tí wọ́n ju àwọn géńdé tí wọ́n ju géńdé lọ olè yóò di yóò di irin mọ́bí yóò di irin mọ́bí yóò di ilẹ̀kùn mọ́bí rẹ̀ ah, láàrin ìtẹ́jú kan sí kejì wọ́n ti gbọ̀n yọ. búlọ́ọ̀kù tá a jẹ ẹ̀mí ṣe lé tí wọ́n mọ yọ ká tó wá pé ibi tí n tó dì <laughs> tó ń túmọ̀ yìí pé ọlọ́run ọba àlekẹ́ ọlá oníkágbára lé lórí ìsọ lórí ìdáàbòbò kọ́lọ́n dáàbòbò sá dáàbòbò wá kó fi sọ rẹ̀ sọ wa wọlá títóbi ọlọ́run wọlá àánú rẹ̀ ọlọ́run ni wà álàlá yìí pátá wà kálù ọlọ́run ọba ní ẹgbára lé nǹkan nǹkan mi ní tọ́lá tó mú mi ní òdodo ní ẹni tí èsè mú mi ní òdodo ní gbára lọ́lọ́run ọlọ́run tó ń sọ ọ́nù sọ́ọ́tì làǹfààní aya sixty one ọlọ́run sọ pé wá ẹyin jáná húlì sẹ́límì fàjìnnà hàlàhà wàtàwà kẹlẹ̀ àlàlá ìnáhù hùwà sẹ́mi òlàlí. táwọn káfíìrì tí ẹ bá sẹ́rí lọ síbi àsẹ́límì òun náà ni àsílímì òun náà ni àsólífù àtúnṣe kékeré ọmọ sẹlẹ̀ mọ́ fàjìnnà hàlàhà ìwọ náà yá sẹ́rí sí i kọ́bá àti lójú ogun ni wọ́n ti ju da ni wọ́n ti ju nǹkan jálẹ̀ kẹjá sọ̀rọ̀ndà pé káwọn jagun mọ́ o ọlọ́run bá lè kí ọlá kì í ti jàgídíjàgan ló ń fẹ́ ká máa ṣe ọlọ́run fẹ́ràn jàgídíjàgan táwọn boko haram ń ṣe òun kì í ṣe nǹkan gidi ọba islam àtọ̀tọ̀ rò bí ọmọ kọjá lọ lórí àwọn ẹ̀dá ọlọ́run ọmọ kọ̀ọ̀kan ọmọ ṣàṣejù ń pa ọ̀rọ̀ sẹ̀ríyà ọ̀rọ̀ islam ntọ́lọ́run ọba kọ kò lè ṣẹlẹ̀ láìláì ntọ́lọ́run ọba kọ kò lè ṣẹlẹ̀ láìláì ntọ́ba kan náà ni ọmọ ṣẹlẹ̀ bọ́lọ́n bá ti ní ìjọba ìsìláàmù ní dúró lórí ilẹ̀ wa kí abẹ́ ṣe sí ṣùgbọ́n kò mí pé ká mọ̀ ṣiṣẹ́ tọ̀ kí wá sí ọ̀nà jàgídíjàgan ká balẹ̀ jẹ́ abọ́nà jẹ́ ọmọ kidnap àwọn ọmọbìnrin ọlọmọ tí oyún ti ń kùn sí ìsìláàmù náà nù wọ́n ti sọ di àlùwọ̀sá ìlú tùbá àlùwọ̀sá àlùgáyà tùbárù ìlú wọ̀sílà wọ́n ti sọ di pé ńgbà táwọn ní àwọn ti dá lórí táwọn fẹ́ ṣe gbogbo táwọn bá ti mú tọ̀ lóògùn ó ti jẹ́ ṣíṣe náà nù irú pálapàla wo nù tí èèyàn bá ti èèyàn bá ti ẹ̀jẹ̀ èèyàn burúkú ẹ̀dá ọlọ́run tó burú èèyàn ti máa gbé inú gbó inú gbó burúkú burúkú àwọn sọ́jà wọ bẹ̀ ńgbà mí bẹ́ẹ̀ báyọ̀ ọ̀nà òtún dàrú mọ́ lójú tí wọn ò ní mójútó ẹ̀ mọ́ wọn ó ti mọ̀ ká káyà àwọn èèyàn ló fi ń gbé bí ní àbájáde gbogbo àsìkò tó fi yẹ wọ́n fi ṣe tọ́lọ́ nínú gbòòrò wọ́n lọ́ fi ṣe tẹ ẹnu ara wọn nínú gbó kọ́lọ̀ ń dàkún kọ́lọ̀ wà láwọn o kọ́lọ̀ kọ́lọ̀ kọ́lọ̀ kọ́ba kọ́ba kọ́ba kọ́ba ṣe àlékún tọ́sọ́nà fún wọn àti fáwọn náà o ọlọ́ni wáyé jáná fìwú lè sẹ́lẹ̀ ni àwọn káfíìrì ń bá sọ wípé àwọn ọ̀jagun mọ́ fájìnà hàlàhà yẹrẹ òjíṣẹ́ ọlọ́run ìwọ náà yà á síbẹ̀ wàtáwà kàlẹ̀ àlọ́lá àwọn ẹgbẹ́ ìtọ́ yìí àwọn tí wọ́n mọ̀ tẹnu bọlẹ̀ wọ́n pọ̀ tí wọ́n mọ̀ lọ sí ah ìwọ̀n òrò tí wọ́n mí ni ẹ o ah àti èyí pé wọ́n ti fẹ́ dàbí ète o ah èyí pé ọ̀nà tí wọ́n gbà yọ sí wa lẹ́yìn ni wọ́n tún wá o àwọn àyìn wọn mọ̀ tẹnu bọlẹ̀ wọn mọ̀ tẹnu bọlẹ̀ ọlọ́nsọ́gbó wa táwa kálẹ̀ alálà nígbà wọn bá ti ṣe tọ́lọ́n gbàrà lọ́lọ́n bẹ́ẹ̀ náà ni oríṣiríṣi tọ́lọ́n ní ìkẹ́lẹ̀ mi ọ̀fẹ́ ṣe sọ ẹ tí ó disapọ́ǹtì ẹ̀ lẹ́ni tó súnmọ́ jù tí ò ní fẹ́ ojú ojú ntọ́ba jẹ́ ìwọ ọ̀tọ́lọ́n pé ìwọ ọ̀tọ́lọ́n fọlọ́n kọ́ wa gbára lọ́lọ́. ọlọ́run bá àlejò ọlọ́fẹ́ pé innahu huwa as-sami'ul 'alim ọlọ́run gbọ́ gbogbo ntẹ́ ń wí ó sì ní màtí gbogbo ntẹ́ ń ṣe pátá gbára lọ́lọ́run òfin tọ́lọ́run ni kò lò fi wọ́n lẹ̀ ọlọ́run bá àlejò ọlá yóò dáàbò bọ̀ ọlọ́run tó ń sọ fún wa. nínú sọ́wọ́sì nàmẹ́lì àyà seventy nine ọlọ́ba sọ pé fatawakkal ala Allahi innaka ala al-haqqil mubin ìrẹ́ òjíṣẹ́ ọlọ́run yá agbára lọ́lọ́run kọ́rọ̀ rẹ̀ ti ọlọ́run dájúdájú lórí òdodo tó fojú hàn iná lọ wà ọlọ́run ní ọmọ tó àlámọ̀rí rẹ̀ kìí náà ṣùgbọ́n dúró lórí òdodo dúró lórí ìbáàdà tá a ní kọ́ ọmọ pé ọlọ́run tó ń sọ fún wa inú súrátù Ibrahim àyà kejìlá ọ ń sọ fún wa ń pa táwọn ànábì ọlọ́run tó ṣáájú ànábì Muhammad sallam tí àwọn náà máa ń sọ kí ni a máa ń sọ wọ́n máa ń sọ fún wa ma lana alla natawakkala ala Allah wa qad hadana subulana wala nasbiranna ala ma azaitumuna wa ala Allahi falyatawakkalil mutawakkilun wọ́n máa sọ fáwọn èèyàn wọn pé. kini ni ọkọ lù wá táàfi lọ́lọ́run wàkọ́dé àdáàna ṣubúlànà ọlọ́ọ̀bá àwọn ń gbára lé yìí ṣubúlànà ó ti fi ojú ọ̀nà wọ́n ti fi mọ̀ wá wàlà nasbiranna àlàmà àádà ìtumùnà àwọn ó sùúrù àwọn ó sùúrù lórí ìnira tẹ̀ǹtì ń kà wá ìnira máa wá lọ́dọ̀ àwọn èèyàn ìnira wọ́n gba ọwọ́ wọn èsè iṣẹ́ wọn èsè ìgbà nínú àgbà mi ọ̀rọ̀ wọn èsè ọ̀rọ̀ ńgbà mi a máa dùnyànjú tí wọ́n kó lọ torí ó délé tí ó tún máa rò ọmọ yìí lórí bẹ́ẹ̀ni yóò tún máa rò yóò tún jí òun náà tún máa rò ìyẹn ti nǹkan báyìí ìwọ wá gbà fọlọ́ ṣe sùúrù ọlọ́ni yá ayọ́ ńlẹ́bí iná àmọ́nú tálẹ́bí iná

anabi Ọlọ́run tí máa tí máa ṣọ́ra lórí pé ńgbà tí gbogbo wọn bá ń wẹ̀ ní wọn kàn máa wẹ̀ jákèjádé inú inú inú inú inú odò láì ní wọ pátá láì ní wọ nǹkankan anabi Ọlọ́run wà ní bá wọn ti wọn wá ń sọsọ ẹsẹ pé a ah, musa yìí ńlá jẹ kó sopa ni kọfẹ kárí tí sopa rẹ kọfẹ kárí ní ìjọba awẹ pọ ẹwù nǹkan ńlá ẹwù nǹkan ńlá sábàrọ ahùlọ ahùmí mà kọlu ẹ Ọlọ́run wá fọmọkùnrin bíi nǹkan anábì musa wá wọ ìjọ kẹtí òsì yẹn kankan bẹ lẹni táwọn ń tàn sọ kùránì ọ̀sọ̀ yìí o ọ̀tọ̀ ní tàn ọ̀tọ̀ ní kùránì o so ọba ọba ọba wẹ ìjọ kẹtí òsì àwọn èèyàn bẹ lọba lọba ní kó o sì kó aṣọ ìlórí òkúta lọba ní kí òun òkúta a irú òkúta ìmọ̀ wọlélẹ̀ irú lọba tó sáré pé òkúta wá tuntun mẹ́yìn tó fi bí àwọn èèyàn sèpá <laughs> ọmọ mú ọ níbi ẹgbẹ́ kan ibi kóró pọ̀n àwọn àgbàlagbà ti mọ̀ ọlọ́run rí àti tóbi wọlé àwọn ah, ah, sọ pé wà síbi àgbà náà á á á lórí ìnira fi ń kàn wá. wa ala Allahi falyatawakkalil mutawakkilun ẹni tí ó bá gbára lọ́lọ́run ẹ ọlọ́run ẹni tí ó bá gbára lé nǹkan kan ọlọ́run ní ọba àlekè rá ní kó máa gbára lé òun ní kó máa fẹ̀mí tì pé ní ọ̀sán òun yóò tún àlámọ̀rí òun nínú àdúrà Ànábì wa sallallahu alayhi wa sallam tọ́wọ́ àwọn sọ̀rọ̀ Muslim àtàwọn tíra súnà látọ̀dọ̀ ọmọ Abbas ó ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ìmọ̀ ń sọ yí pé Allahumma laka aslamtu wa bika amantu وعليك توكلت وإليك أنبت وبك خاصمت اللهم إني أعوذ بعزتك لا إله إلا أنت أن تضلني أنت الحي الذي لا يموت والجن والإنس يموتون òjijì ọlọ́run sallallahu alaihi wasallam yóò máa sọ yìí pé Allahumma ìrẹ́ ọlọ́run laka àtìlámùtù wọ mojúra mi lẹ́fù nínú maqamati iyyaka na'budu náà ni à ń bọ̀ wá bẹ́ẹ̀ insha Allah òun náà ni at-taslim kéèyàn máa ma jura rẹ fún ọba àlekè ọlá nípa pé bá ti ń pàṣẹ sí ni kéèyàn máa lò tọ́ba ti ń kọ̀ fún wa pé a máa ṣe máa sí i ká ìrẹ́ ọlọ́run ni sí wọ́n alẹ́ ìrẹ́ ọlọ́run náà ni gbára lé lórí gbogbo tí ń ṣe wọ́n ká tí ń bá tó lọ ń bá ọ̀dọ̀ ọ̀rẹ́ ọlọ́run náà ni ń padà sí ká fásọ́mùtù pẹ̀lú ìwọ ọlọ́run yìí àbí ń pa sọ́lọ́n bá ní ti ń gbógun tì wọ́n tí mo gbógun tì wọ́n wọ́n ọlọ́run náà ní fi borí aláhùnmá èrè ọlọ́run ìní àwọn òdòdó ìzàtìkà mò ń fi agbára rẹ mò ń fi wá ìsọ láìlá ilá ń tà kò sẹ́nìkan tó lẹ́tọ̀ọ́ sí ìjọ ìjọsìn àfiwọ́ mò ń wá sọ yìí pé à ń tùdé ńlá ni èrè ọlọ́run mọ́jẹ ń sọnù o ọlọ́run dá fún sáà síbẹ̀ fún wa o ọlọ́run mọ́jẹ àsọnù mọ́jẹ àsínà o ẹlòmíì ọ̀sọnù yọ iyùn tó wá burú pọ̀ ẹni tó sọnù tọmọ kó ń sọnù ó lè ṣe é ṣe kó tún sọnù ṣùgbọ́n ẹni tí ọ sọnù tí ọ̀wá àmọ̀ kó wọn ò sọnù fẹ́ǹgbẹ́ pìtì náà nù ndí òní ó tó wá sọnù tí ó fi mọ̀ sọnù nǹkan lánàá dáhùn kó sọ wa ń bẹ̀ o wàlúmárì tó ń yẹ́ Dòdì fi alimariu ọmọ ẹdẹ ènìyàn ama jala ìmọ̀kan gbà gba mi yẹjẹ alu anahu dolija ali yóò tún wá jala ìmọ̀kan pé aláìmọ̀kan ni tó ti ara wọn nu jala ìmọ̀kan gbà mí èmi yóò tún wá jala ìmọ̀kan kò tún wá ní màkà aláìmọ̀kan lọ apá rẹ̀ ọ̀gá ni yóò gbogbo ẹ̀ ló ń ti <laughs> <laughs> kọ́lọ̀ nǹkan sànù tí àṣírí dọ̀lá láti wọ̀ máa fò yóò wá wà nù ìgbè fún ànà tí o sì ní mà tí ò ní rẹ̀ túlẹ̀ sọ akó mbẹ́ o nígbà tí yẹn bá wọ tó ń lọ ilé ìjọsìn tí gan sì mọ̀ pé lè tọ́lọ̀ ní lọ́sìn ó sì rí ó sì gbá ó wọ ṣòkòtò ó fún gbogbo ẹ̀ mọ́ra obìnrin ó sì ló ń lọ dùdú ni wọ́n kọ́kọ́ ń wá káàkiri náà àti ìlú àti gbogbo ẹ̀ nígbà wọn akó sí ta ló mú kí ìsọdọ̀ pé ìjọsìn náà wọ́n fẹ́ẹ́ ṣe ń bọ̀ báyà wọ́n tún à wọ́n tún á fi jó sí wọ́n forin sí tí wọ́n mọ̀ ṣe ń sọ ẹ̀ wọ́n tún á tún máa fún polówó pé a wàá fi jó yin ọlọ́run wàá fi jó sekínì dára fọlọ́ wàá forin sekínì kan nítorí irinṣẹ́ ṣetán wọ́n tún á kọ̀ǹfà àti èyí wàá fi ṣetán lọ́run kò sì kò sì sígbà kẹ́kẹ́ ṣetán já ṣetán fìtínà náà ni wọ́n tó fi ń dálẹ̀ láàrin ara wọn kọ́lọ̀ nǹkan sànù wa o àwa tó ra àwọn mùsùlùmí báwọn náà tọ́ pé àmọ̀ báwọn náà làwọn náà tún gbé lọ́wọ́ tí wọn ò sì mọ̀ pé orí làwọn wà so inú àdúrà ní an adilla wà sọ sọnù nsọ yẹn nù náà ni kí sọmi náà nù sọ bẹ́ẹ̀ jẹ́ pé inú fatiha náà lọ́lọ́run ti kó gbogbo ẹ̀kọ́ mọ́ra wọn ihdina siratal mustaqim siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin ẹ̀kọ́ lọ́n kọ́ sọ akóńbi àdùn ẹ̀ àdúgbò yọ sallallahu alaihi mọ́ ń bá àdúrà rẹ̀ lọ pé antal hayyu àwọn nǹkan mìíràn bẹ́ẹ̀ ti ń sẹ̀mí tòótọ́ ṣùgbọ́n ìsẹ̀mí lásìkò kan àní sínú tẹ̀mí lásìkò kan á wà ń bẹ̀ lásìkò kan wọ́n tún láti kú sẹ́yìn fi fíìkì ìsẹ̀mí nù ọlọ́run ọba ni antal hayu ní ẹ̀ máa ń sọ̀rọ̀ ìsẹ̀mí ìwọ gan ni ọba tẹ̀mí ẹ̀ kò sí pìlẹ̀ fún kò sí sókun fún alladhi la yamutu ọlọ́run ọba tó ikú kò ní kú láéláé wàlì jinnu wàlì insu àwọn tó fẹ́ gbẹ́kẹ̀lé àwọn tí ń bọ́ jẹ́ ń kí ọ láyà tí ń bọ́ sóògùn kí tí ń bọ́ ń ṣe ríṣù àti oríṣiríṣi

tàwákùlù yẹn ìgbáralé ọlọ́run gẹ́gẹ́ bí tí àfa ìdúkọ́ yìí ń sàlàyé òun náà ni pé èsì máa dùn alẹ́ lè wọ̀kìlì òun náà ni pé kéèyàn ní ẹni tí èèyàn fẹ́ gbáralé tẹ́ pé èèyàn gbáralé ìgbáralé yẹn wá rè lóníranran ni ẹ wá gbọ́ àlàyé tó ṣe ó ní ìgbà míì yàtàmídùú rọ́júlù aláwàkìlì yìí máa náwó ì ìtìráhìn àlè yìí وإرادة وشائبة, وشائبة منازعة فإذا سلم إليه إزال عنه ذلك ورضي بما يفعل وكيله onígbà mi bẹ tíyàn fẹ tíyàn gbára léèyàn pé ah lágbájá ni ẹjẹǹtì ni tí ó bá ń ṣe nǹkan yìí tó ń ti bẹ́ẹ̀ náà èyàn tún aláṣọ lè pé ah, báyìí ni ó ṣe ń ṣe nǹkan báyìí báyìí ni ó ṣe ń ṣe nǹkan báyìí sẹ́yìn pé èyàn ti gba alẹ́ sẹ́yẹ́yẹ́ náà nù èyàn gbára lé fóònù náà báwọn ṣe ṣùgbọ́n tó fún mọ́ràn ipe báyìí ni ó ṣe ń ṣe nǹkan báyìí báyìí ni ó ṣe nǹkan oníran kan nù so ó ní wàhálì ń fọ gúdù fọ kàdálíkà ẹ ń bá wá jẹ́ ipò ń tiẹ̀ wàá kó àlámọ̀rí rẹ̀ tí ó ń tiun tiẹ̀ tún ju mi lọ torí ní tóun ó ṣe ni yọ yọ yọ yọ yóò ní kò ti fa ọ̀rọ̀ ilé ọ lọ́wọ́ ẹ̀ ń tọ́ bá wù ọ́ ní ọmọ ṣe ọ dàbọ̀ ìyẹn tó ju ìgbáralé tẹ́yìn yẹ ju ti lọ ẹ̀ẹ́ ntáwà ń fẹ́ lọ́dọ̀ wa náà ni pé káṣí wọ tàwákùlù alọ́lá káṣí fàwọ́dọ̀ láti nígbà náà náà káṣí afira wa lè fún ọlọ́run pé ntọ́ba wù ọ́ iná fira wa fún lọ́dọ̀ ọlọ́run o máa tọrọ ń fẹ́ lọ́dọ̀ rẹ̀ yóò sì ṣe fún wa pẹ̀lú ògùn ọlọ́run. ìbára lọ́lọ́run yọ tí ó mú téèyàn ó sì lẹ́tẹ̀ sòtọ́ yẹ pé yọ ọmọ gbìyànjú lórí àwọn okùnfà yóò sì gbà fún ọlọ́run lórí ibi tí ọ̀rọ̀ rẹ̀ bá já sí. ìgbára lé ọlọ́run ọba àlekè ọlá yóò ṣẹlẹ̀ látara nǹkan méjì alákọ̀ọ́kọ́ ni àtikọ́tù fi là kéèyàn fọkàn tán ọlọ́run ọlọ́run ọba àlekè ọlá kéèyàn fẹ̀mí balẹ̀ sí i pé dáadáa ni ó ṣe fóun. wàlẹ̀ eyi ti máa dùn àlè téèyàn sì mọ̀ ẹgbẹ́ ọlọ́wọ́ bá ló lè ṣe ní téèyàn ń bá rí bẹ́ẹ̀ oúnjẹ ní pápá iyyaka na'budu wa iyyaka nasta'in ìrẹ́ ọlọ́wọ́ bá nìkan ṣoṣo ìrẹ́ láàmú sin ìwọ nìkan ṣoṣo iná láti máa wá ìrànlọ́wọ́ rẹ̀ ìbáàdà pẹ̀lú tàwákùlù alàlá yìí ìgbára lọ́dọ̀ yìí ọlọ́run tó pọ̀ lóríṣiríṣi nínú ẹ̀ náà ni tún súrátù fàtíà yìí iyyaka na'budu wa iyyaka nasta'in eré ọlọ́run nìkan láàmú sí ìwọ lágbára lé ẹ nínú ìran kan nínú tawakkulu ó náà ní isti'ana kọjá pé ìwọ ọlọ́run láàmú wa ràn lọ́wọ́ lórí ẹ̀ lórí ìbáàdà tá a fẹ́ ṣe àti lórí gbogbo àlámọ̀rí wa ọlọ́run tún ṣe bẹ́ẹ̀ bákan náà súrátù Hud tọ́lọ́mọ bá àlekọ́ lásán pé nínú eight ọlọ́run sọ ń bẹ̀ yìí pé ẹ̀ nìyẹn wa أريد إلا الإصلاح ما استطعت وما توفيقي إلا بالله عليه wa وإليه أنيب anabi Ọlọ́run sọ pé ní ìdù ilà lè islaha kò sí tí mò ń ju àtúnṣe lọ mọsítàtàkì nígbà tí lágbára láti ṣàtúnṣe náà ni mò fe fẹ́ kọmọ tawfiki illa billah ẹ ìṣekòǹgẹ mi lórí tí mò ń fẹ́ yẹn Ọlọ́run nìkan lórí àwọn èèyàn lórí pé wọ́n ṣe dáadáa ṣùgbọ́n tí wọ́n wá lọ bí dáadáa wọn ọlọ́run nìkan ni wọ́n ṣe ọlọ́run sọ fún anabi pé fàlà alaka báàkì oníná sàkà àlà àtàrí ńlámúyòkùnmínú bí ha àgàlà hàbí ibi àtàfà eré òjíṣẹ́ ọlọ́run sọ́wọ́ akópa ń bára rẹ ni lórí kó nsọ́jú kó lórí kọ́ káwọn ènìyàn yẹn kí wọ́n jẹ́ mú ìlú òdodo kí wọ́n gba ìmọ̀nà kó sàlàyé tó yẹ ké tó fojú hàn dáadáa fáwọn èèyàn nítorí ojúṣe rẹ nìyẹn kí wọ́n wá gba wọn ó lò ó fi hàn lẹ̀ fọlọ́ ni ọmọ àtàdúrà àtẹjù ní kéèyàn kó ń ṣe wáàsí kọ́ máa retí kọjá pé wáàsí tó ń ṣe àwọn èèyàn ń gbọ́dọ̀ blend sí tó ń sọ ọ̀n tara rẹ̀ jẹ́ ni ó tún máa ta kódà bọ́ sọmọ rẹ̀ ló ń ṣe wáàsí fún bó sì ìyàwó rẹ̀ ló ń ṣe wá ó tún máa tàjọ́ à lo ó tún máa tàjọ́ ẹ̀yin kan wà kóra yín jọ lọ́dọ̀ nítorí pé ideology nye wà lọ́bì kan ẹ wà sọra yín di ọlọ́pàá lórí àwọn yòókù ẹ máa yọ wọn fàràfàrà ẹ máa yọ wọn kó Islam nítorí pé wọn máa ṣe ń tẹ̀yìn ṣe àṣejù tí ọ̀dà ni ọlọ́run bá lè gbọ́ ọlá yóò bí ilé rẹ̀ ń parẹ́ àti tẹ́ ẹ bá túbà ọlọ́run sọ wa ma tawfiqi illa billah in uridu illa al-islaha àtúnṣe ọ̀sẹ̀lẹ̀ ni mò ń fẹ́ mọ́sítàtà bí n bá ti lágbára wọ́n máa tàwọ́fíìkì illa billah tàwọ́fíìkù ìpínmi tó kò ń gẹ́ lórí ẹ̀ kò lè tẹ́lẹ̀ àti pẹ̀lú ọlọ́run kọ́ máa bá ń jẹ́ lórí pé a ah, kí islam kí nàìjíríà di dáwọ́lá islamiyà kí pírẹ́sidẹ́ǹtì kó di mùsùlùmù fa mùsùlùmù fàáhìm mùsùlùmí tó gbẹ́sìnyé five president the same thing minister commissioner yorùbá tiẹ̀ nù. kò ṣiṣẹ́ kò ṣe wáàsí kò gbégbé dáa ọmọ bá lóde òsì kan ṣùgbọ́n wá pé yọ kì í lórí ni ọ̀fẹ́ ṣiṣẹ́ bọ́ra ọ̀fẹ́ kù lójú ọ̀nà ọ̀lọ́ ẹ ọba nàbí ọ̀sálà láàlẹ́ ọ̀sálà yẹn tó jẹ́ ànábì ọlọ́ọ̀ tọ́lọ́ ń ti ní kó tó jáde kó mbẹ gan ọlọ ọyánmọ́ nìkan tọ́lọ ọpẹ́rẹ́tì fáwọn èèyàn bẹ̀ nígbà tó rí nígbà tó rí tí ó dùn mọ́nú ànábì tó ń sẹ́rí bọ̀ ń kó n ti kàn mọ́kà lára níbi ìrònú tó ṣe báwọn yóò ṣe àmọ́ ṣe lọ́rọ̀ yẹn ànábì ọlọ́run sallallahu ọ wá wà fọ́ọ̀sì láti kó mọ́kà tó á ọwọ́ ma blend islam ọwọ́ ma blend islam blend islam ma da gbogbo ọmọ dalúkọ̀ nǹkan sápàtì wọn ti ń sèyàn tí ó fi sọ̀síìtì ẹgbẹ́ òṣèlú tí wọ́n ṣe ma máa ń fi ẹgbẹ́ òkùnkùn ṣe ni àwọn àgbàlagbà ma jù mí lọ bóòlù ó ṣe sọ pé islam rẹ náà wọn náà tún ti bọ yìí náà náà tún ti yọrí àwọn tí ń bá ẹgbẹ́ tó fojú hàn ni wọ́n máa ṣe àwọn tọ́jú ọlọ́run bá tó pé ó ṣe kẹ́ni kò pé àwọn àwọn àfáàgbé kan àwọn ọmọ ọ̀dà kan máa sọ jàjàjàjà kọ́ mọ́ àwọn ọmọ wọn ni ọlọ́ bá sọ̀rọ̀ kọ́ lọ tún ṣe kọ́ lọ ṣe lára wọn kì í ṣe dandan kó sojú rẹ̀ ńgbà tí ó bà dà má àlà rọ̀ṣúlì ilẹ̀ ìbàlágò dì tó jójú ṣe tiẹ̀ níbi kọ́ ṣàlàyé kó yé yékéyéké ẹ̀tọ́lọ́mbá ní ó sojú rẹ̀ alihamudulilayi tí ọba sojú rẹ ìwọ ti lọ́gi tọ́ da ọ ti lọ́ kalẹ̀ pẹ̀lú àníyàn rẹ dáadáa sọ́lọ́n ọlọ́run wá lè fi àlùbáríkà sí tí igi wọn wà á di tí ọ wà á yè lẹ́yìn ìgbà tí wọ́n bá lọ tán. ànábì ọlọ́run wà má tawfiki illa billah ẹ kò sí tó lè kò sí tí mo lè ṣe kò ń gẹ́ lórí tí mò ń fẹ́ àti pẹ̀lú ọlọ́run alayhi tawakkaltu ọlọ́run mo gbára lé tí ó jẹ nǹkan ojúṣe wáyé ilẹ̀ ìhù ọ̀dọ̀ ọlọ́run bá alẹ́kẹ́ ọlá náà ní tùsẹ́rí sí ẹ nínú suratu Hud aya one twenty three ọlọ́run tún sọ fún wa pé walillahi ghaibu samawati wal ardi wa ilayhi yurja'u al-amru kulluhu fa'budhu wa tawakkal alayhi wa ma rabbuka bighafilin amma ta'malun ọlọ́run bá lóní gbogbo ń tọ́pamọ́ ní sámà àtilẹ̀ wa ilayhi yurja'u al-amru kulluhu gbogbo àlámọ̀rí pátápátá ẹ ọ̀dọ̀ ọlọ́run bá àlejò ọlá ni ẹ máa ń sẹ́rí ẹ̀ sí fa abudihu ilé òjíṣẹ́ ọlọ́run máa sin ọlọ́run tá à ń wí wàtáwà tálà alẹ́ kó o sì gbára lé ó ní onìkan ní ọjà nǹkan ojúṣe wà máa rọ bùkà bẹ́ẹ̀ àfẹlẹ́ ní àmà tá a máa lò ó ọlọ́run ọba ọ̀gbàgbé gbogbo ó ní mọ̀ sí yóò sì sàn yín lẹ́sàn lórí ẹ̀ ẹ̀ nínú suratul muzammil àyà kẹjọ àti kẹsàn-án ọlọ́run tó sọ pé wájú kórìí súnmọ́ rọ bíkà wàtábàtàlì ilẹ̀ ìhì ìtẹ́bùtì ilà rọ́bù lè má ṣíríkì wà lè má gíríbì láìlà ìlà hùwà fàtẹ́kìlì hùwà kìlà ọlọ́ni máa rántí máa rántí ó kọ́ ọlọ́run ọba rẹ àti àti ọ̀tọ̀ lọ́lọ́run ọ̀tọ̀ ni ó kọ́ ọlọ́run ìkíní kejì kò sí ìdí ọ̀nà àlùbáríkà tọ́ba dìrọ̀ mọ́ ọlọ́run kò dìrọ̀ àlùbáríkà tọ́ba ló kọ́ ọlọ́run sí nǹkan kan tó ń pè ya Allahu ya Rahmanu àlùbáríkà náà ló tún jùlọ náà nà ẹ ọlọ́run níwájú kó isma rabbika máa rántí ó kọ́ lọ́wọ́ bá rẹ̀ ẹ wàtábà tálí ilé yìí tẹ̀bùtì la kó gbé hán sọ́dọ̀ ọlọ́run kọ́ mọ́ra wúra tẹ̀lé ọ̀dọ̀ ọlọ́run Rabbul mashriqi wal maghribi òun ló òrùn òun ló òrùn gbogbo nǹkan ló ní la ilaha illa fàtẹ́kìdìrú wákìlá ọlọ́run ní kó múlẹ̀ ń tọ́ gbára lé tí wọ́n jẹ́ nǹkan ojúṣe ẹ ọlọ́run dá musa jẹ́ nǹkan àtọ́kọ́ mọ́ ojúṣe fún wa ẹ ìbáàdà náà máa fi ń rọrùn fún wa àtàwọn àti gbogbo àwọn ẹ ọmọ wa àtàyà wa àti gbogbo àwọn fámìlì wa wọlá tóbi ọlọ́run wọlá àánú rẹ̀ eléyìí jẹ́ àwọn àyè kan tó yẹ kó bọ́lọ́run bá àlejò láti ṣe ń sọ̀rọ̀ ìbáàdà ó sì ń sọ̀rọ̀ yìí pé a gbé ara lé ọlọ́run lórí jíjúṣe rẹ̀ àlìbá tó wá ní tí mo ẹ́ tí yẹn lọ síbi ìgbára lọ́lọ́run àti téèyàn bá gbára lọ́lọ́run kí ni ó bì kí ni mo ẹ́ tí yẹn lọ bí ìgbára lọ́lọ́run kẹ́bi Ibn Qayyim sọ ìṣesí ọkàn ni tó ṣe wípé látara ìmọ̀tọ́ bá ní sí ọlọ́run ilé òjòkó lè gbára lé ìmọ̀tọ́ dájú tó ní sí ọlọ́run ọlọ́run ọba àlekè ọlá ó tó gbára lé ilé òjò lè gbára lé ìmọ̀tọ́ yìí pé bí ìgbà tí bí ìgbà tí òbí tọ́jáde ńlé ẹ tọmọ wa rí pé òbí òun mú un lọ́wọ́ ọmọ wa rí nǹkan ewu ó sì mọ̀ pé bàbá òun náà rí yóò dùn ti bàbá òun tí ó fọkàn balẹ̀ tí ò ní ó ti mọ̀ pé tí ó bá jẹ́ pé ewu ń bẹ tí ó kàn ní bàbá gan ni ó kọ̀kọ́ ah, á jẹ́ asá jẹ́ asá nǹkan nǹkan kò ní sá kù lọ́dọ̀ bàbá rẹ̀ rárá ǹjẹ́ wàá ń ṣe báwọn pẹ̀lú wa. tọ́jà pé àní sálọ báǹkì kan ní ìmọ̀ lẹ́yìn ọlọ́run ọba àlejò ọlá ẹlòmíì nígbà tí ìṣòro ọba tí ìdè lẹ́nu rẹ̀ ọmọ ọdún mo tí ìṣòro dé báyìí ká gbogbo àti ẹni kó wà ní lọ wá tó gbobi tí lọ ní lọ pàtàkì jùlọ àwọn kejì wa àwọn obìnrin burúkú ìwọ̀nba wọn mọ yóò bá rí tó ọkọ náà ní ẹ̀sìn ìyàwó àgbò Eh, bọ́kọ bá ṣe rí iná ìyàwó ṣe rí àfi káwọ̀ gbìyànjú ká gbìyànjú gbòò wọ́n ti dúró lórí ẹ̀sìn ìtọ́lọ́ eh, báwa náà ṣe dúró káwọn náà dúró kọ́lọ́n kó gbogbo wa dúró èyàn wọ́n rọ̀ pé lásìkò ṣòro ní ọwọ́ àti agbàgbé gbowó àti Ramadan gbogbo ẹ̀ ní òkú dànù yíyáka náà ọ̀rọ̀ yíyáka náà sọ gbogbo ẹ̀ dànù yọba alẹ́ nǹkan eh, fi ọkàn balẹ̀ sí ọlọ́run tó nígbàgbọ́ wípé àásó lọ́lọ́run nípa dídátọ́ dá ẹ̀dá kò sẹ́ni kankan tí ń dá ẹ̀dá yóò sì mọ̀ pé àásó lọ́lọ́run nípa dídarí àlámọ̀rí ẹ̀dá àásó lọ́lọ́run nípa pé òun nìkan ló lè fi nira kan yàn òun nìkan ló lè mú nira kó fún yàn onímọ̀ ń tọ́ sáàyàn lọ́rẹ kìí ti ẹ̀dá bẹ́ẹ̀ náà sì ni onímọ̀ ń hàn náà ẹ̀ ń tọ́ bá wù fún ẹ̀dá rẹ̀ yóò sì mọ̀ pé wa in lam yasha' yọ ọmọ àwọn dájú pé ntọ́lọ́ ń bá gbà lérò pé kọ́ máa ṣẹlẹ̀ ní ọmọ ṣẹlẹ̀ kódà ká èèyàn èèyàn mọ̀fẹ́ kọ́ ṣẹlẹ̀ kò sí ntọ́ka àwọn èèyàn níbi àlámọ̀rì tọ́lọ́ ntọ́lọ́ ọba ọba sì fi ọ́ ṣẹlẹ̀ ẹ nǹkan yẹn ò lè ṣẹlẹ̀ kódà bó ń gu àwọn èèyàn ẹwo ẹwo ẹwo ẹwo bí gbogbo afọkàn sí nígbà wọn lójú Buhari tán tá a kéèyàn ah, gbọ́dọ̀ dá báyìí kí Nàìjíríà mọ̀ dá ẹ wá òbí àlámọ̀rì wá já sí kọlọ̀ kọlọ̀ kọlọ̀ ń kọ́ sànù wa ẹ ti ó bí wọn ti dìbò fún Fábíọ́lá tó ọmọ haúsá kan sọ pé tófà ó ní síríìtì àwọn ni ó ní wọ̀n láyé adéọlá ló ń rìn ní síríìtì tófà gẹ́gẹ́ bàṣírù tófà ó ní síríìtì rẹ̀ báyìí ọládéọlá ló tún rìn ó ní torí pé kò ṣe dáadáa táwọn ọmọ haúsá ni sọ bẹ́ẹ̀ fún mi ó ní kì í ṣe dáadáa táwọn nígbà bó wá dé lọ́wọ́ bẹ́ẹ̀ sí pé òun ra jẹ ní sọ̀rọ̀ àti nígbà máa wù abiola yóò wá láti sáùtù yóò wá sponsor pàtúntù koran àbí kìláàtù koran wòlímọ̀ koran láti sáùtù yóò náwó fún wọn yóò ti fáwọn àfáà gbówó tẹlẹ nígbà wọn ti wòlímọ̀ yóò tún lọ òun sì ti ń sèyàn kalẹ̀ tẹ́lẹ̀ ìwọ lè wá ń ra ń nǹkan kan yẹ pé máa ń dá nǹkan ló tí ìfẹ́ nìkan kan ọwọ́ adájú ó ní àwọn ló àwọn èèyàn kan ní ẹwà lókè ní ẹmọ kí ni pápá tọ́tẹ̀lẹ̀ ẹ̀ ń da gbogbo ẹ̀rù látòkè délẹ̀ kọ́lọ̀ǹkọ́ sànù wa. tá a fẹ́ ló bẹ̀ ni pé masha Allahu kana ntọ́lọ̀ ń bá fẹ́ ni ọ́ máa ṣẹlẹ̀ wáyé ńlá mu yàtá ìnáṣù kódà káwọn èèyàn mọ́ fẹ́ tọ́lọ̀ ń bá ti fẹ́ ọ̀sọ̀gbọ́ntẹ́ fẹ́ dá sí wà má lámú yàtá ntọ́lọ̀ ọ̀bà fẹ́ kọ́ ṣẹlẹ̀ lámú yàkùn kò lè ṣẹlẹ̀ wáyé ń ṣá àwọn náà sùn kódà kó ti pé àwọn èèyàn fẹ́ bẹ́ẹ̀ kọ́ ṣẹlẹ̀ nígbà ọlọ́run bá ti fẹ́ gbígbà tí èèyàn ti wàhálà bóoru ni fàyú jùlọ làwù ádá ìtì máa dá alẹ́ wọ́tọ̀ fún yídá ilé ìwọ̀túnmá nínà nígbà tí bá ti wá rìn lẹ́nu ẹ̀mí ìmí ó jẹ́ kí èèyàn ibi ọlọ́run ni ó tó ń fẹ́ onìkan náà ló sì lè ṣe bí ọba sì pẹ̀lú ọlọ́run ba àlekẹ́ ọlá bẹ́ẹ̀ ni àmọ̀dájú ń pa pé ọlọ́run ọba àlekẹ́ ọlá ìní ó tóun ìní ọ̀wà àtẹlẹ̀ yóò sì mọ̀ pé nǹkan tó ń fẹ́ yìí ọlọ́run ní o ọlọ́run ní kò fóun ní ẹ ẹ bá mú mi ní òdodo nìyẹn ọlọ́run ní kò ń òsì inú ẹni tí ó fún ni hmm, bí ó bẹ ẹbẹ yẹn náà ti máa ń bá ìgbé òbí òun ní nǹkan báyìí kọ̀ọ̀kan mọ́ mọ̀ fẹ́ fóun ni bẹ́ẹ̀ náà ló sì mọ̀ pé ọlọ́run ọba àlekẹ́ ọlá kọ̀ọ̀kan mọ́ ọ ni èyí ti pé kọ̀ lágbára rẹ̀ èyí tí ò lè ṣe ọlọ́run bá àlékiọ́lá ọwọ́ à ń sọ fún wa nínú Qur'an nínú súrọ́tù tọ́láàt áyà kejì àti kẹta ọlọ́run ní wa man yattaqillaha yaj'al lahu makhraja wa man yattaqillaha yaj'al lahu makhraja wa yarzuqhu min haythu la yahtasib wa man yatawakkal 'ala Allahi fa huwa hasbuhu inna Allaha balighu amrihi.

èèyàn mọ́ ròrò kúrò kí èèyàn tètè gbà fọlọ́ atẹ́gùn tó fẹ́ wá ni nígbà yá yóò tó fẹ́ lọ sọ bẹ́ẹ̀ náà ni gbogbo ẹ̀ sọ ọmọ ń yẹ tẹ̀kí láàhà ẹ̀ ń bá ti gbára lọ́lọ́ ẹ̀ ń bá ti bẹ̀rù ọlọ́run yẹ̀jẹ̀ aláwọ̀ ọmọ àkàràjà ọlọ́run bá àlekè ọlá yóò ṣe ọ̀nà àbáyọ yóò ṣe fún un wàyárí zoko omi ní hayetú láàyè àkàtì ọlọ́run bá ẹ̀ ń bá gbára lọ́lọ́run fàáwọ àkúburu ọlọ́run oṣù ẹ yóò tún ọbí gbogbo aburú ètò ọmọ àti ètò ọmọ nígbà wá ti gbára lọ́dọ̀ tó o ti mọ̀ kó o lò lùsọ́ tó o sì ń tẹ̀lé òfin tọ́lọ́run iná ńlá bá alẹ́kùn hi ọlọ́run bá alẹ́kẹ́ ọlá bá ń pa àlámọ̀ rí ẹ̀ yìí gbogbo nǹkan pátápátá ọlọ́run ti fi èbùbù sí o ó ti fi bìtẹ́ẹ̀tì o títí lọ́ọ́ bá wọn sọ ní ìsìn gbọ́ bá jẹ́ pé èèyàn bíi irú mi ni ọ́ sọ máa sọ ọ̀pá mẹ́fà wá yóò bá sọ ọ̀pá méjì wá yọ kọ̀m̀pìtì yọ ọ̀pá méjì ni sọ ńgbọ̀ bá sọ pé ẹ ti kí lọ bẹ́ẹ̀ yóò ní irú ẹ ti kí sòkòdìjà aláwòláhù ìkúlẹ̀ṣẹ̀ ńkọjọrọ gizet ọlọ́run ti gbé lẹ̀ lórí gbogbo nǹkan kó tó wá máa ṣe kó tó wá máa dà ọlọ́run bá ti fi èbù lérí gbogbo nǹkan o ntọ́lọ́run bá pé gbogbo rẹ̀ náà ní ọ̀sẹ̀lẹ̀ o tọ́ba wa ṣe wípé ẹni tí ọlọ́run bá lè kí ọlá ẹni tó gbára lé ọlọ́run yìí ẹni tó ká gbọ́ àrùn yìí dáadáa o ẹni tó gbára lé ọlọ́run yìí tó bá ṣe wípé mí ní áhàlì tẹ́kọ́wá inú ẹni tó bẹ̀rù ọlọ́run yìí tọ́lẹ̀ ní tí ò bẹ̀rù ọlọ́run gbà mí oúnjẹ náà máa gbára lọ́rọ̀ tọ́lẹ̀ pé ọ̀rọ̀ tí mẹ́ńkúrà ní ọ̀rọ̀ tí mẹ́nu àdúgbò lẹ́sìn máa gbọ́ lẹ́nu rẹ̀ bí nǹkan bá ṣẹlẹ̀ oúnjẹ ní òtún wá ṣe wá àti yìí àbí yorùbá mi ò yé ẹni tó ṣe é tọ́gbára lọ́lọ́run tó wáyé pé ń bẹ̀rù ọlọ́run ni ká mẹ́tìlá húlẹ̀ á ti bẹ́tùlù mahmuda ìkángun dáadáa ni ọmọ bẹ fún ẹni bẹ́yẹn ìkángun dáadáa láyé àti lálẹ́ kìyàmọ̀ ni ọmọ bẹ fún ẹni bẹ́yẹn ìbẹ̀rù ọlọ́run pẹ̀lú ìgbáralé ọlọ́run tọ́ba ṣe kékeré ṣe ẹni tó bẹ̀rù ọlọ́run ni kẹ́ ẹ mọ̀ pé ìkángun bú ni ọmọ bẹ fún ẹni báwọn láyé àti lálẹ́ kìyàmọ̀ irú àwọn wo ni àwọn tó ṣe pé àwọn náà gbà yí pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run nípa sísàǹfààní fún yàn àti fún ìnira kan yàn àti pé ntọ́lọ́wọ́n ọba àlekí ọlá bá fẹ́ iná ẹ̀ ní ọmọ ṣẹlẹ̀ ntí ọba fẹ́ kò ní ṣẹlẹ̀ àwọn náà gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n lámúyẹ̀dúr máa máa yọ ṣíbù fún wáyà bàbá kéésì kò dúró ti iyyaka na'budu wa iyyaka nasta'in kò dúró lórí wípé ọlọ́wọ́n ọba àlekí ọlá nìkan ló wọ́n máa sìn ń sin nǹkan mìíràn aliyukọ rìbúnà ìlàlà ìzùlùfà wọn ní gbogbo àwọn òòṣà kéékèèké táwọn ń sẹ́wọ̀n gbogbo irújọ àtàwọn ń sẹ́wọ̀n kún ó lè mú àwọn súnmọ́ lọ́ọ̀ náà làwọn ti ń ṣe é kò sí nǹkan mi lẹ́nu tiwọn lọ́hùn ọlọ́run sí ló wọn ọ̀fẹ́ ẹ má sì nǹkan mi lẹ́yìn ọlọ́run ọba àlekè ọlá irú àwọn báyẹn wọn ò dúró ti ń tọ́lọ́run ọba àlekè ọlá ń fẹ́ àti ti ń yọnu sí fatawakkala alayhi wa sa'ana bihi ala hududi tọ́ba di pé wọ́n á ojú kòkòrò kan lé ayé yìí ó ní wọ́n ṣe fún wọn o nígbà bá àwọn àfa àjọ ṣẹ̀dá kọ́ra bá ń ka kùránì kùránì ló lè kó oúnjẹ ọ̀gbìn tó ń yìí ẹ̀ nígbà tí yẹn múra èké tí ó ọmọ tètè ń yóò sì náwó tó tọ́ bí ẹni ọ̀pá bá kọ́ra yọ̀ pa bí ẹni bá ti káyà fún ìdìgbẹ́ bá kọ́ra lọ yọ o bá làwọn ọ̀ka o ọ̀pá mọ̀ yọ̀ pa ní ẹlẹ́ran ní ọ̀pá ó ti di dèdèrè tiẹ̀ lọ́wọ́ ìdí ẹ bá ní oṣù kódà mẹ́rin lòdì sẹ́ni kọ́dà pa fokùn kọ́gbé kó sì kí n sí iṣẹ́ táwọn fẹ́ ṣe kó lè jẹ yóò fi ọjọ́ kan lẹ̀ ní ọ̀nyà sọ́lẹ̀ tí ó fẹ́ gẹ̀ tí ọmọ tó gun jẹun torí pé kéde torí pé kèé ṣe pé láwùyẹ̀ dúró máa máa yòó ṣe gbòòrò lọ́wọ́ yàrá kìí ṣe pé ń lọ ń bọ̀ lórí ntọ́lọ́ ń fẹ́ àti ti ọlọ́run bá yọnu sí so nítorí ojú kòkòrò ti ń wá òun ilé ìtẹ̀bá fọlọ́run lábala abẹ̀yẹ wà á ń zálà bíi sàkóbì yá ti là hù ọlọ́run bá alẹ́kẹ́ ọlá ẹ̀ á sì yí òwú ni irú àwọn èèyàn bẹ́ẹ̀ ọlọ́run lè bíyà bùkátà rẹ̀ ẹ̀ owó ní ń wá ni ọlọ́run lè dowó lù ú ẹ̀ okò ní ń wá ni ọlọ́run lè ṣe fún ìjì ní ń wá láàrin àwọn ẹ̀dá ni ọlọ́run lè ṣe fún kódà ẹlòmíì látara ìṣesí tí ọ̀dà ọlọ́run lè fún mọ̀ gan tí ó lò jẹ́ ní ẹgbẹ́ ní ilẹ̀ àmù tí ó lò tó ẹgbẹ́ àwọn ọ̀rọ̀ mi ọmọ ṣe déédéé mi ọmọ tàṣí ara wọn ẹ sáwọn pé ó ah, ti mọ nǹkan kí nǹkan bó ṣe lápá kan lọ́fẹ́ ní ọlọ́run lè ṣe fún ṣùgbọ́n o là á ti bàtà làwọn là á ti bàtà kẹ́rì làwọn kò sí ìkángun re kò sí fún ẹni bẹ́ẹ̀ yẹn so ìkángun bú iná ni yọọ máa tẹlẹ sí torí pé ntọ́lọ́ ń ṣe fún ẹ nínú ntọ́lọ́ ń fi ń sọ pé òun lòún ní ọlá ni àti ẹni tó gbára lọ́lọ́run òdodo àtẹnutọ́gba lọ́lọ́run fi ara hẹ ọlọ́run tí èsè tó dúdú kò sẹ́ńtọ́lọ́ọ̀bà àlekẹ́ láti ò lè ṣe é fún. wàlẹ̀ àmúwáàlù látẹ̀sẹ́mísìm islam èèyàn wá lówó lọ́kọ̀ mí ìbò ti ju wọ́lẹ̀ fọlọ́run o lọ́lọ́run fi sọwọ́ fún ọ. àgbọ̀dọ̀ wà kí á fún pẹ̀lú ẹ èèyàn dórí ipò òṣèlú kò mí ìpè ìbáadà rẹ̀ pọ̀ lọ́fàá o kò mí ìpè ìbáadà rẹ̀ pọ̀ ńlọ́fàá o èèyàn dórí ọba kò mí ìpè ẹ bàbá rẹ̀ ó ní tó ṣe fọ́lọ́run ló fi wá dépò ọba o ọ̀rọ̀ sọkúsọ nìyẹn o kò sí tó ní í ṣe o kò sí tó ní í ṣe o bẹ́ẹ̀ tí ọba jẹ́ pé èèyàn lówó lọ́kọ̀ọ̀kan pé èèyàn ju pàjù sẹ́lẹ̀ fọlọ́run ìsúnmọ́ ọlọ́run ìní ipò lọ́dọ̀ ọlọ́run kò lè ṣẹlẹ̀ pẹ̀lú owó lásán owó lásán tó o ní kìí ṣe ọtọmátìkì ni pé nígbà tí lówó tó o ti lọ́lá tó o ti nípò tó o níyì Ah, o ti nípò ńlá kan lọ́dọ̀ ọlọ́run kò túmọ̀ síbẹ̀ o torí bí ọlọ́run bá lè kí ọlá owó yẹn a máa ṣe fún ẹni dáadáa àtẹ́ńtọ́jọ́ kò kì í a máa ṣe fún mọ́mì ní òdodo a sì máa ṣe fún káfíìrì ẹ̀ ń bá wá jẹ́ yí pé dúkìá tẹ́nìkan ní rẹpẹtẹ ló fi wá wò pé ẹni ìyọ́mọ̀ ń ṣe tọ́lọ́run pọ̀ lọ́lọ́run fi burẹ́ báyìí lu ẹni bẹ́ẹ̀ ti ṣàṣìṣe o kódà ṣé obìnrin kan yí musọ wípé mẹni ajáàlì ìjáàlì tí ẹ bá ń wá òpin èèyàn lágbàáyé ike ẹ̀ ń tí ọmọ kan kí wọ́n fà jáde pé ọ̀gá wọn rè irú ẹni bẹ́ẹ̀ ti jìnnà sí ìmọ̀ tọlọ́hun àti mọ̀ pa ẹ̀sìn ọlọ́hun òun tọ́ wọn ọmọ ìyàtọ̀ láàrin tọlọ́hun fẹ́ àti tọlọ́hun kórira torí pé ilé ayé yìí ẹ ọlá ọlọ́run ni ẹni tó bá wù ló lè fún un ọlọ́run ọba àlekè ọlá ó lè fún mímú ní òdodo lówó rẹpẹtẹ tí ó jẹ́ ìrànlọ́wọ́ fún lórí tẹ̀lé tọlọ́hun tó yẹ pé yóò tó fi máa lè ṣe déédéé láàrin àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí ó bá jẹ́ bẹ́ẹ̀ a jẹ́ yí pé nǹkan bú tí ọ̀jẹ̀ mùsíbà lọ́lọ́ ń gbé kò wájú ọwọ́ alówó lọ kò sí inú ẹni tí ó bẹ̀rù ọlọ́run a jẹ́ pé ìsìdíráàjù lọ́lọ́run bá àlékè ọlá ló ṣe fún ìdẹnilẹ́kẹ́ ìlọ́lọ́run bá àlékè ọlá ṣe fún ọlọ́mọ tìlú wa ọlọ́run sọ fún anú suratul A'raf àyà one eighty one sí one eighty three ọlọ́ni wa mimman khalaqna ummatun yahduna bil haqqi wa bihi ya'dilun walladhina kadhabu bi ayatina sanastadrijuhum min haythu la ya'lamun wa umli lahum inna kaydi matin ọlọ́run ní wà mí ní kàlákìnà ọmọ inú àwọn táwọn ọlọ́run dá àwọn ìjọ kan ń bẹ wọn yahduna bil haqqi òdodo ní wọ́n fi máa ṣe ìtọ́sọ́nà wọn òdodo náà ní ti mẹ́nu síra ọlọ́run tó sọ̀kalẹ̀ tọ́ba ṣe é pé èmi àti ẹ̀ tá a bá rò lódodo ní ọmọdé òdodo ní òdodo wọn ó di yẹlẹyẹlẹ kò tí ẹ̀ ní fẹ́ kó mọ́ yọ ọ́ dàrú máa ń yàn lójú torí pé ọ̀pọ̀lọpọ̀ ìrònú pọ̀ ìfẹ́ inú pọ̀ àwọn èèyàn gbé pọ̀ lórí rẹ̀ lọ́lọ́run sọ pé wọ́n làwí sábà àti dá ti sàmà wá tó wà ládùú ọ̀mọ́ fìdí tọ́ba ti pé ìfẹ́ inú àwọn èèyàn inú òdodo ń fọ́lù lọ inú òdodo ń fọ́lù lọ ni a sọ́mà àti ilẹ̀ àti gbogbo ẹni mẹ́rin gbẹ̀yìn ọbàjẹ́ jordan nígbà yìí nìkan bá gbà kí lọ fẹ́ máa kí rákà mẹ́ seventeen lójúmọ́ sí ẹyọ kan náà ti tó ọba ẹnu mi kí lọ fẹ́ mọ wọ́ọ̀rì ara rẹ pẹ̀lú jimá sí jimá gíní jimá kọ jimá ni bọ́ba ti dúró ń bí gíní rẹ nígbà pé méjì sọ bá ti dúkọ ẹ lè tè ẹ kàn ẹ kàn sí yín bá mi pẹ̀lú kí lọ ń gbá àwẹ̀ ọgbọ̀njọ́ léra wọn sí sọ tẹmọ ọlọ́run bá ní bọ́ba ti gbà kan ó ti tó ẹlòmíràn sọ wà lọ ẹlòmíràn ni ọgbọ̀n fẹ́ yàn gbà wọn ọmọ tí ì tó àbí kéèyàn ọgbà kó dẹbi náà ṣe lórí ṣiríṣiríṣiríṣi ọlọ́run wọ́n làwọn ìtàgbà àlẹ́ àpò àwa àwọn tó bá yẹ pé nǹkan jẹ́ òdodo ìfẹ́ ẹnu àwọn èèyàn ní tẹ̀lé ni àfọ́fọ́ rẹ ti sàmọ́ wá sí wà lábọ̀ ọ̀nà òkèlè gbogbo sọ́mà àti ìyá àti gbogbo ẹtí bẹ́ẹ̀ ni bàbá rẹ̀ amẹ́lẹ́ àgbàdo ni mo bá wọn ṣe mú tí gbogbo ọ̀dà wò ìfẹ́ fẹ́nu zébi ni alo ni àbí ti khalidu àbí ti amúru àbí ti zainabu lórí ìdílé ti ṣùgbọ́n tí ń jẹ́ haku nítorí ọba àlejò ọlá bá sọ̀kalẹ̀ ní ńlá wa kò sùnmí láti yàtọ̀ sí gbogbo àwọn ẹlẹ́sìn yòókù tẹ máa ń gba àwọn ẹlẹ́sìn torí pé àwọn ti gbé síra ọlọ́run síwájú tí kò ní ọ̀gá tí ó sì dájọ́ lórí gbogbo nǹkan gbogbo fẹ́ẹ́nu tí wa yóò wá tẹ̀lé Qur'an yóò tẹ̀lé hadith anabi sallallahu alaihi wasallam. ọlọ́ni wa mimman khalaqna ummatun yahduna bil haqqi nínú àwọn táwọn ọlọ́run tá àwọn ìjọ kan bẹ́ẹ̀ mẹ́ẹ̀ nínú àwọn Bani Israila yahduna bil haqqi òdodo ni wọ́n fi ń ṣe ìtọ́sọ́nà tiwọn wábí ìyá àdìlú òdodo náà ni wọ́n fi ń ṣe déédéé láàrin àwọn èèyàn walladina kazzabu bi ayatina àwọn tí wọ́n wá pe ọ̀rọ̀ àwọ ọlọ́run tí wọ́n pè ń rọ́ sànà títẹ́ dirí ju hùn à á jẹ wọn lẹ́kẹ́ ní mìnìhẹ́ ètò làáyà alámù lọ́nà tí wọ́n bá mọ̀ ní èdè lágbáwá àdúrù onáà ní drọ́wà bẹ́ẹ̀ ni wọ́n ti mọ̀ ń lò fún tẹ́ẹ̀pù rẹ̀ wọ́n mọ̀ nítorí dórí dáradà dáradà so ńgbà ńgbà bá ńgbẹ̀yìn ọ̀gá táwa ń ti lòkè táà ń ti lòkè ẹ̀ka náà tí ó bá jábọ́ báyọ̀ aaa omi kan lẹ́yìn ẹja wọn ẹ̀ nǹkan ti tẹ̀lé nǹkan ti ṣe oúnjẹ so ọlọ́run istidraj ẹ̀ ọlọ́run ṣe ọ̀rọ̀ fún kò túmọ̀ sí pé ẹni ọlọ́run ni ẹ̀ tọ́ba wa lù lọ́nà tó gbà da wọ́n dà la

iná kẹ̀hídì ìmọ̀tì ẹsẹ̀ tí ń sẹ́ fún wọn lórí lórí ètè tí ń dáhùn à ètè tèmi ọlọ́ǹgá ó lé ju tí wọn lọ ìgbà tó lọ́wọ́ bá mú wọn sí yóò mú wọn pẹ̀lú tí wọn ò ní bọ́m̀bẹ̀ ẹ̀fọ́lọ́ nǹkan sàánú wa o àwọn èèyàn fẹ́ ti lo ilẹ̀ rí tí wọ́n sòṣèlú wọ́n ní wọ́n ní bá àwọn èèyàn mi ò mi ò sí bẹ́ẹ̀ wọ́n sọ fún wa ní o ní bá àwọn èèyàn sọ̀rọ̀ pé à lẹ́yìn ẹ̀yìn rárá bí ìtẹ́ ìbá tẹ̀ dìbò fún àwọn ẹgbẹ́ yóò dìbò fún àwọn ewé yóò dìbò fún sáà ní ṣe ogun ni ó gbé lọ síbi àpótí ìdìbò ni <laughs> tí ewé òbí alọlọ tí ọlọmọ ìdìbò àwọn náà wà á dà ní ìsìn ẹ ò ti tóbi ọlọ́run ìkànnà àwọn onímọ̀ nígbà nígbà tí ń sọ̀rọ̀ tó nígbà tó ń tọ̀ bá jù láàrin ìtọ́ fẹ́ sọ̀rọ̀ àwọn èèyàn dákẹ́ lọ ní tìí ìdákẹ́ ni mo lè dákẹ́ fún Quran wọ́n dákẹ́ lọ ní wọ́n ah, à bàbá fẹ́ sọ̀rọ̀ <laughs> àwọn olóṣèlú bàbá fẹ́ sọ̀rọ̀ àwọn mẹ́wàá dà ní ìsìn ẹ̀wọ̀n ti tóbi ọlọ́run àwọn eléyìí náà ẹ kí wọn ṣe tọlọ náà ló pé wọn ní wọn bá ṣe tọlọ ìgbà ìgbà yóò fi kó bẹ ẹ àwa kọjá lórí ilẹ̀ ní kìí sẹ́fà àwa kàbùdó bẹ̀ ẹ àkìí sẹ́fà àwa kakúsí ni àwa kàbùdó bẹ̀ ni ẹ àwa àwa kọjá ni sọ ọ̀rọ̀ akalẹ̀ fẹ́ tí ó lò ní kìí ṣe wọ èyí tí ìwọ náà bá sì lò tọ́jẹ́ yàrá kan náà ó tún fi ilé òní gbé lọ ẹlòmíì ni ó tún lò lẹ́yìn rẹ̀ kódà bọ́ ọjọ́ bàbá sàn kò tí wọ́n bá sìn ọbẹ̀ ńgbọ̀ bá sún ọjọ́ wá níbi yàrá wọ́n tún bú ọkọ̀ mẹ́ẹ̀ wọ́n lọ sí ọ síta wọ́n máa lo yàrá lọ ẹ̀kọ́ ló ń kọ́ sàánú wa o àlámọ̀ ilé ayé kékeré ni wọ́n máa jà jàjàkú akátá lórí ẹ̀ tówó bá ti ẹjọ́ ṣe bá ti ń bọ́ ọjà sílẹ̀ kan tẹ́ gbowó fún ọ lówó fún bá ti gbowó wálẹ̀ bòmíì Eh, wà abdullahi wà sà eh, ilé ọlọ́yọ̀ ọgbà ààyè pọ̀ ọgbà ààyè pọ̀ ntí òsì lónìí àìmọye fún ọlọ́la ọwọ́ àmọ́ ìdàgà tí ò wúlò ọwọ́ àkúkú tí ò wúlò eh, lórí ẹ̀sìn àwọn tí wọ́n máa ń jà sílẹ̀ ojú ojú ojú inú wọn pọ̀ ni wọ́n kàn lajú lẹ̀ lásán ni ilẹ̀ yìí ti ń jà sí tó pé arúgbó lè tó ha máa ń ní ìbá wọ́lẹ̀ àá lè ọlọ́run ló nílẹ̀ ẹni tó bá wù ní wọn jogún ẹ fún àwọn kan lọ múlẹ̀ à ń tẹ̀fẹ̀ lásán yìí ẹ̀ta lọ múlẹ̀ ọlọ́run bá lè kí ọlá ló nílẹ̀ ẹnìkan lóbi kan rí ní tá à ń sọ pé ẹnìkan wá dùn nílẹ̀ àwọn bàbá rẹ ti ló bẹ̀rẹ̀ ṣáájú àwọn míì àwa sọ dùn múlẹ̀ ọmúlẹ̀ kìnnì ọmúlẹ̀ kọ́ múlẹ̀ ni kọ́lọ̀ ń kọ́ sànù wa o ọlọ́run bá sọ pé ẹni tó ń bá ṣèkẹ́ ń fún tí òòlù sanastadirijuhum min haythu la ya'lamun àwọn ọlọ́run á dẹ wọ́n lẹ́kẹ́ à ń dẹ wọ́n ní ìtọ́nà tí wọ́n gbà mà wà ó mú ní ilà hùn ọlọ́run ní lọ wọn lára iná kàédì ni ààyè ní ọlọ́run tó sọ nínú suratul qalam àyà sanastadrijuhum min haythu la ya'lamun wa umli lahum inna kaydi matin ọlọ́ni fagari ní ìfimílẹ̀ pẹ̀lú tani máa ń yúkà dìbò bí ha dala hadithi ẹni tí ń pè ọ̀rọ̀ kúránì yìí tí ń pè ló ń rọ́ má dá sí máa ṣe tiẹ̀ lọ sanastadrijuhum min haythu la ya'lamun á dẹ̀ wọ́n kọ̀ wọ́n sáà bẹ́ẹ̀ bí yorùbá sìn

nìkagbà lọ́dọ̀ pẹ̀lú tọ́nà ń pàṣẹ sí ni o kìí ṣe tọ́nà ń pàṣẹ sí lọ́wọ́ àlọ́ gbára lọ́dọ̀ lórí nǹkan haramu ọlọ́run ọ̀fẹ́ bẹ́ẹ̀ náà sì ni kò túmọ̀ sí pé ká mọ̀ wá a bá ti dùdọ̀ mọ́ okùnfà yẹn iná ẹ̀ láti sọ fún agbára lọ́lọ́run tọ́nà ó fi jẹ́ kí okùnfà fa tọ́nà ń kádàrà pé yọ ọmọ so a اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت إنك تقضي بالحق ولا يقضى عليك إنه لا يذل من واليت ولا يعز من عاديت تبارك ربنا وتعاليت لك الحمد على ما قضيت ولك الشكر على ما أوليت نستغفرك اللهم ربنا من جميع الذنوب والخطايا ونتوب إليك اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا اللهم علمنا منه ما جهلنا وذكرنا منه ما نسينا إنك أنت السميع العليم ربنا عنا ولا تعن علينا وانصرنا ولا تنصر علينا وامكر لنا ولا تمكر علينا واهدنا ويسر الهدى إلينا وانصرنا على من بغى علينا ربنا اجعلنا لك شكارين لك ذكارين لك رهابين لك متواعين إليك مخبتين أواهين منيبين ربنا تقبل توبتنا واغسل حوبتنا وأجب دعوتنا وثبت حجتنا وهد قلوبنا وسدد ألسنتنا واسلل سقائم قلوبنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار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 نستغفرك ونتوب إليك